وخير الهدي هدي شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Ọlọ́run ọ̀run àti oṣù wa ní oṣù yìí. tọ́lọ́mọ bá wí ní wípé nígbà tó wọ́n dà wọ́n. tó tẹ̀sí béèrè pé kí ló fi yàn wá pé kí ni kí n sọ kí n dá ọkùn tó wà bá ilé ìgbésẹ̀ ọlọ́run máa ń ṣáájú sọ́nà ẹ̀dá tó máa tilẹ̀ mi ò pè wọ́n lóhùn jẹ́ ká witness ẹ̀ pé ẹ wá wo bóòlù ẹ̀ fẹ́ kí n ṣe wọ̀là kọ́lùkọ́ àwọn nígbà tó fẹ́ dáhùn ara wọn gan yóò wù wọ́n yìí. ọmọ akóńtò ló tán sí ìdájọ́ ìbòtẹ́ sí iná àdúrà èmi ọlọ́run ọba mi ò ní jẹ́ni tí ó máa wù tí bá ń fà àwọn èèyàn lẹ́ni tí ó fún mi lágbára láti ṣe kankan. tó ọlọ́run ló wọ̀ wá sí i ṣùgbọ́n tí wàá mùsùlùmí ìgbẹ́ ọlọ́run ọba ìbẹ̀rẹ̀ fún yẹn lójú lọ olóhùn pápọ́ọ̀tù rẹ̀ tí èso fi rí ayé tí ó wà ní bàlá tó ti ṣubú rẹ̀ tí ó fi rí ìgbàlù tí ó fi kàn lọ́wọ́ ìgbàlù. Gbogbo wa tọ́ka wa sí Ìsìlámù yìí bá ti wá lè ṣe káàkiri nínú wọn. Lọ sàkọlẹ̀ bá wọn kó tá à ń lè jẹ́ àkàrà àwọn ìwọ nìkan àwọn akẹ́kọ̀ọ́ láti rìn wọ́n làwọn máa lọ wà lórí gbogbo àwọn èèyàn tó lọ́wọ́ bá lò sábà bí láti fún ayé yìí dúró láti gbogbo àwọn kan dá pọ̀ mọ́. Máàlùkì máa bẹ̀rẹ̀ ní ìfẹ́ àgbègbè bẹ́ẹ̀ ní ẹ̀ka kan. Mọ́ èmi tó kọ́ mọ́tẹ́ láti èmi tó ń náà lọ́wọ́ sí ẹ̀ka bàbá ìmáàmù ní ìmáàmù Ismail ìmáàmù Rájí bíi gbogbo àwa ìgbọ́n náà ó ṣe fún kálukú náà lè róòlù tiẹ̀ ní róòlù táwọn èèyàn rí àtàyí táwọn èèyàn rí torí mi máa ń sọ àwọn tó bá jẹ́ àpá nìkan làwọn èèyàn máa ń rí ẹ kí programu yìí tó jẹ́ programu tó ní báyìí ẹ̀rọ ìkùnú máìkì lọ́wọ́ ẹnìkan ló tẹ̀sí hmm? ẹnìkan ló kún ilé ẹnìkan ló kówó kalẹ̀ ẹnìkan ní ń pè ẹnìkan ló ṣe gbogbo àtàkùnbà ìpínlẹ̀ tọ́ tọ́pìtì tá a mú yìí ó pàtàkì púpọ̀ ẹni tí ó pè mí ó dẹ́rù bàmí jẹ́ ọmọ kó dẹ́rù bàmí pàtàkì tọ́pìtì báyìí la fẹ́ sọ ìsúnìkì láàrin àwọn Yorùbá mùsùlùmí ọdún tí ń fà wọ́n wá ní pé ìjọ dúró lọ́wọ́ practical solution wọ́n fi practical solution pé solution tó wà practical yẹn ló dẹ́rù bà mí torí sẹ́kọ̀ọ́ tó túmọ̀ ẹ̀ ní pé àwọn èèyàn ti gbọ́ topic dáadáa lọ́dọ̀ ẹ̀ lè ṣe ní sí ọdún sí náà ṣùgbọ́n tó mí ní pé wọ́n gbọ́ pé àwọn ah, fẹ́fẹ́ rí níbi àtàgbọ́n kẹsàn-án náà ni kò mú bẹ̀rẹ̀ dè tó bá kan pé practical ọ̀dọ̀ náà ó gbà ẹ̀ lè ṣe náà wọ́n. kú ọlọ́sí. torí iṣẹ́ rí ẹ̀yàn máa yá sí ìfẹ́ nǹkan yìí. ẹ̀sìn Islam ìtọ́lọ́run gbogbo nǹkan tí ó jẹ́ solution wàlá ẹ̀dùn wàlá ìwé ó wà lẹ́nu kejì. ìjọba náà bá ti máa ń ṣe é kò ní pé èèyàn wá mílíọ̀nù lè wéwu tẹ́lẹ̀ yìí. ó sì pé nǹkan ó mú jáde bẹ́ẹ̀ gbogbo yóò kọ̀ rẹ jù níjọra àmọ́ fífi àyè tó àwọn apàdánù dábò ọ̀tún náà náà ohun tó bá jẹ́ tábà ní programme tó jẹ́ solution. tẹ̀sán bá ti padà wò tọ́kàn wa bá ti dà náà ló ṣe lè sábà. ṣùgbọ́n àkọ́kọ́ tèmi máa ń rí táwọn ìgbà fẹ́ kí ti rí iṣu sí ìjọba òun yìí kà kan. ṣé rí ó rọrùn bàbá fẹ́ sọ̀rọ̀ àdúrà a ní ọ̀yà ẹ̀lọ́wọ̀ ewu òtúnṣúra tí ìtúgbà lò àlẹ́ ilé ẹ̀ka ṣe bẹ́ẹ̀ nìkan sọ lọ́ọ̀ ni àti ìṣe àti ẹ̀rù kó àfẹ́tẹ̀ nìkan náà èyí tó wà lọ síra náà láti báwọn. bọ̀dú bá ti kan fẹ́ bá fẹ́ lọ́rọ̀ fẹ́ èèyàn kan pàtó àbí ìhàn kan pàtó àbí group of people lẹ́yìn ìgbà tí bá wọnú síra kan kò fẹ́ sọ̀rọ̀ ẹ lè ẹ̀fẹ́ ti ṣe bí n bá àtàlàṣe máa wò bá àfáàgbà fún òní kan pa Yorùbá ni. téèyàn ò mo fẹ́ sọ problem ṣe láàrin àgbà kan pé ṣe bí n bá ti wí wọ́n bá wí ìgbẹ́ wọn ò lè rí tó táwọn wí. tòkè sọ̀rọ̀ ọ̀rọ̀ síra nìkan lọ́wọ́ síra èyí bẹ́ẹ̀ ló síra gbogbo ìpàgọ́ta àti ìtọ̀sùn wọn tẹ̀sán báwo àwọn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbọ̀n pé ní àmọ́ra wa rárá a kàn á dùn pa àmọ́ra wa ni. kí n má gbà tí kí n máa sọ kalẹ̀ báyìí náà gbogbo ẹni bọ̀dì tí ó bá jẹ́ tí ó pèpè tó yàn ọ̀tọ̀ lọ́wọ́ wa fún ìṣe dáadéa nílẹ̀ Yorùbá mi ní àbàtà gbọ́dọ̀ ṣe é a ṣe é pé káwọn èèyàn máa ń ṣe é ìtàn ọ̀tọ̀ àpà àwọn èèyàn tá fẹ́ sọ̀rọ̀ pa. Ṣé ìjọba pàṣẹ wájà àwọn ọmọ lókè ẹ̀sìn àwọn tí pọ́blẹ́mù ti wá? Ẹ bá ti wá mọ̀ ẹ́ wà fún wa, ilé ìyẹn já wò ó. Bàbá wò ó, ọyọ́ rẹ̀ lè lo sábà bí wọn láti láti ṣe. Ṣé ẹgbẹ́ yẹn bá ti mú àwọn èèyàn ní àtúntò náà pa rẹ̀ kọ́dà tó pa tíráàjù bẹ́ẹ̀ lọ? yóò kàn máa sọ tíọ́rì náà. ó pàtàkì gbogbo ẹni tó bá jẹ dáhìá ó ṣe pé history àti culture ìdí tí bá ti ń ṣe dáwà àtàwọn àwọn ìbámbá sọ ó gbọ́dọ̀. yóò mọ̀ tí ó mọ̀ náà wọn bínú yóò mọ̀ tí wọ́n fàjà láàrin ẹ́ yóò mọ̀ kí ní wọ́n mú wọn tí wọ́n jí wọn wọ́n gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ kọ́dà pé ìwọ fi wí ayé tó bá gbé e fún ẹ́ ó rò pé yóò dùn mọ́ ẹ kò lè bí. àwọn kan wà nínú àwọn ìran èèyàn tó ṣe rí pé gbogbo tó tó bá ti fún tó bá tà gbogbo. owó sọ fún fún sẹ́mi. àwọn kan wà tó ṣe eré ibi wọn owó ìyàwó òkú gbọdọ̀ lọ́wọ́ náà ni wọ́n fi ana anapa ni pé èèyàn kì í pé èèyàn èèyàn èèyàn wà tú owó kíláàsì ara rẹ̀ olùbámidọ́wé nínú o. sọ́yìn tó bá ṣe bí ìṣòro ẹ̀ tẹ̀ ẹ̀ mọ́lẹ̀ tó bẹ̀ kó yẹn jẹ́ kó jẹ́ ìyànjú ẹ̀ gbogbo ẹ̀ náà ìsìlámù ti sọ ó máa ti sọ ìyá ti lò ó. ẹ̀yẹ fún ẹlẹ́dàá mú gbàgbá ní pẹ̀lú àwọn ìbò tó lè lò. Ẹni tó ń lórí àwọn ìbẹ̀rẹ̀ ìṣèlú ìgbà. Bó wà ní àwọn oṣù Abu Sufyan itu pasti Islam. Abu Sufyan bongga membeli menjadi tiga. Kodok kan, ulu pun tu lagi, tu log, tu sam semuanya. Kau bisnes memang bisnis, bisa program pemerintah, bisnes ajar kepada Jadi, ini wá àtúkọ̀ yá wọ́n lówó wọ́n lọ́lá wọ́n nípò wọ́n fẹ́ pọ̀. Wọ́n lówó wọ́n lọ́lá wọ́n nípò wọ́n fẹ́ pọ̀. Ọ̀nà tí wọ́n fún mi wọ́n fún mi lóṣù òun lẹ́ẹ̀kì rí i wípé kìíní yìí ẹ máa wọ́n ti lọ. Fáṣítì dábòsí àti wátápépà ló kò mọ ìyá ànábì sọlá láàbù wà lẹ́yìn ìbùsùn nínú àwọn ọmọbìnrin rẹ̀ mẹ́rin ta màmá torí mẹ́ta ìbàdàn wà lẹ́yìn ẹ̀sùn máa lé ilé lọ. ànábì sọlá bàbá wá sí i àwọn bàbá wá sí i lóòótọ́ àwọn náà ní kó sọ wọn lórí àwọn. òun náà làwọn bèbèrè ní báyìí ní ìjà pé kí lè lè wà fún ìgbà lọ. wọ́n kò lọ́pọlọ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kò o o o ọmọ ànẹ́bí bẹ́yìn náà ó fẹ́ àbọ̀mọ́ àwọn ìjà àwọn òbí ọmọ ànẹ́bí òkò yíyá ó fẹ́ òfin ìjà àwọn òbí ọmọ ànẹ́bí òkò tó ó fẹ́ òfin ó jẹ́ náà àwọn ọmọ òkò yíyá ẹ̀yọ ọ̀kan tuntun fáfímà ní àlùbẹ̀ áyé tí fáfímà yẹ àṣìríyá yà á ń tẹ̀kẹ́ àṣìrí ìfáàkì tá a o tó ń tàn o èyí tó yẹ o táyì. ẹni tó jẹ́ àṣìníyà tó bẹ̀rẹ̀ ló bẹ̀ á ṣì ní. Wọ́n wọn kú ní Gbogbo wàhálà tó máa wù sí ní ní mọ́ṣíkà. Wọ́n ní pẹ̀lú ìdájọ́ wọn kọ́ wàhálà tó máa ń sá padà ọ̀rọ̀ wọn kápá ní pàṣẹ mọ́tò ọ̀rẹ́ ní ń ṣe gbogbo ìpàdé ìṣàkóso tó ń kọ́ wà àwọn òṣìṣẹ́ àgbèjáwó. Wọ́n lágbára wọn. Ọlọ́run bá ketika terlibat di pelopat baku. But even ada. maka jadi dia bilang, bah kamu kenal sekali. Anda di sebelah Allah mau Allah Awak apa nak mencuri di media? Out dan kami. Aku nak menjahat dia. Ada dia orang mana? Menjahat. Bukan Islam, dia Islam. Ṣẹ̀wárí ọ̀gá tó jọ́gà fáwọn áwù àti òun ní sáàtì ló ń pa ọ́. Òun ní kí nígbà nígbà tí wọ́n sọ́dún mọ́ká. Wọ́n lọ́gà mi. Kò fẹ́ ló ń sọ bẹ́ẹ̀ ní àwọn àwọn. Ọ̀gá fáwọn fáwọn ọ̀gbọ́n sáàtì ló ń pa ọ́. Ṣé pé kí fẹ́ lọ sógun níjọ́ wọ́n tó wọ́n fi wọ́n fi plan wọn tó lè fi plan àwọn traffic. tó dàgbẹ́ tó bá ti wà nílà òun yóò tó kàn wá lẹ́nu ìwà ní plan àwọn husband gbogbo tó sáré gbọ́dọ̀ wọ́n bá a. kẹ́ ẹ mọ ní sẹ́tì tó wà lẹ̀ tẹ́lẹ̀ ní ìsìláàmù tó dé irú àwọn fásitì gbọ́dọ̀ ní wọ́n ti wú àwọn ọkùnrin èdè méjì wọ́n ní bóòlù àwọn àánú lọ ṣùgbọ́n ìsìláàmù ti gbé àwọn ga torí bá ọkùnrin yóò gba àwọn ọkùnrin ìsìláàmù nù. ọ̀sánù òbá sánù òbá dà wá gba fúláì sẹ́mà inú rẹ̀ wá dó. ó fi bí àwọn ọlọ́run pẹ́lẹ́ bá ṣe é ọ̀dọ́ ara ẹ̀yin tẹ̀ sí náà lọ́dún ìyá jẹ́ ní ìdí bá yín á tẹ̀sí mọ́lẹ̀ ó ti wá gbé ó wá wá wá oníṣẹ́ Táàdùn náà ah, bá ti máa sọ pé àlùyáwó yóò mú tì máa. Oníyọjọ́ destruction ká sọ̀rọ̀ pẹ̀lú balaba. Àlùyáwó oníyì yóò lè lò lọ́wọ́ operation. Odò náà ó yẹ pẹ̀lú àwọn اليوم لي pẹ̀lú àwọn bóòlù liberian kaba báwọn ọkùnrin ṣe gbọ́rọ̀ ni wọ́n tó ọtí wọn pé á sáàdùgbò náà bá a dá pé òní lọ́lọ́wọ́ yẹ pẹ̀rẹ̀ méjì wọn bá ti di bó bá ti bá ti gbọ́ ọlọ́run bá wá fún ọ lágbára lórí wa tó fi bàtọ́ tó ọ̀sìn àti àjẹmẹ́jẹmẹ́ tó yẹ ká máa ni. àbíbí ah, ah, wa ni ká lọ lè bá sábà bá a ṣáà yìí àfẹ́lú ọ̀rọ̀ ilé àfẹ́lú ọ̀rọ̀ ilé kí ẹ ògbó bàtò tó lọ sí dáṣẹ náà tẹ́mú tó lè gbèrè lọ. Ìmú ìlú gbèrè lọ. Bọ́lá náà ti fún fìlì táwọn táwọn báyìí rẹ̀ pé ah, mana di sini gbà pada báyà lè gbà tíá mo gbà báyà lè ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sẹ̀ tó wà pé ilẹ̀ rò pé ká gbogbo àwọn òbí yóò ti dùn áà ìṣẹ́jú wọn náà lọ pé ìsìláàmù ti ṣírí jù lọ ó ti dùn kúrú lọ á èyí tẹ́lẹ̀ ìgbẹ́ni bá lè fi ìdánwò yẹn pẹ̀lẹ́ rẹ̀ náà ni àwọn náà fẹ́ẹ́ sí ìbánu bí a ti ń gbà tíá lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé fọ́ọ̀mù ẹ̀ òun náà tó wọn á gbé fọ́ọ̀mù tó yóò sọ́ọ̀bù problem pé ẹ̀yin náà àmọ́ ó ti ní ìṣàrùn ilé náà sáà sí ṣé ìlú lọ́gbọ́dọ̀ wò wọ́n á rí akẹ́kọ̀ọ́ náà sàn kan sàn àwọn àgbẹ̀ fọ́ọ̀mù àná ìwà tó wà ní ọmọ tí ó wà á wù wọ́n kàn ní òun ní ìlú bàbá àti sọ yìí ọmọ wa fẹ́ sọ pé àlèyáwó yẹ́wò mọ̀ ní bèèmà òní ọjọ́ tí á kàkún àdéhùn tó wà láàrin àwọn tá a bá mọ̀ á sọ àlìyáwó yọ̀ ẹ́ tó lọ́wọ́ òṣèlú oníyàn náà mo gbé yọ fún kùrẹ́sì méjì àlùyáwó tó ń sàǹkà òní kàábà á sàtọ̀ àtọ̀ òní ọlọ́run yẹn bẹ̀rẹ̀ náà nínú wọn lọ kí lànà ìwà yìí ìwà wà bùsùn ìyá àkójọ bí àmọ́ ọ bàbá wọn ti dá wọn lẹ́nu ara tí wọn wò náà ti fi sábà tí wọn gbà tí wọn kẹ ẹ̀yìn láì wá wá wọn lè wá fún ní kiri kí a tó sọ pé kó bá tó bá tó dáhùn wọn bí yóò fún lé fún ara tí wọn sọ fún pé tọ gbogbo yín lẹkẹ ti fà pé bàbá pa yín lónìí àgbọ̀ sí pa yín lórí ẹni ṣe lójú bẹ́ẹ̀ lọ àmọ́ من دخل دار أبي سفيان فهو آمن أبو سفيان tó jọba ẹ̀ pọ̀ tó bá lè sáré wọnú ilé rẹ̀ nínú Abu Sufyan ló ń tó ilé mi ló tún jẹ́ bá ti bẹ́rẹ̀ bá ti wọ̀ wọ́n ní kí tó bá ti ní inú rẹ̀ dùn àwọn èèyàn sáré wọn sáré wọn sáré wọn sáré wọn sáré ìtumọ̀ béèyàn bá jáde ìtẹ́lẹ̀ nù kó tó bá bá sàmù iye òní jìbù yóò ní mu. pírọ́blẹ́mù kan kọ́kọ́ ní òun ni pé àwa sì pé ẹ̀sìn ó wá wú gbogbo àwọn kan. àwọn nǹkan kan bẹ tó dáa tó wà nílẹ̀ sí ẹ̀sìn náà àmọ́ tí kúkú bá ti wọ́ nìkan ni òjì ká kà á fún un bí kúkú rẹ̀ bá kó hàn yóò mú olùkùn. wọ́n ní máa ń akọrọ nìyà kalẹ̀ ní tó lápẹ̀lẹ̀ tó náà. wọ́n bí àlẹ́ yìí àlẹ́ wa ní yóò sùn lórí yóò sùn pé òun ní yìí kí ló yìí kí ló yusuf anabi ọlọ Baba anabi ọlọ Baba Baba rẹ anabi ọlọ wọn ni à léèlà àgbà àti léèlà jọ pé tábà fẹ́ pọ̀ sí àwọn èèyàn ìjà sí ìfọ̀nfà bàbá ìjú anabi àti òkè ṣé ń pa àwọn lágbára lẹ̀ fún ìyá ìṣe. ìyá táwọn àwọn àti ànásùmáà àwọn èèyàn irú ibi tábà jáde náà ní máa bó ni wọ́n ṣe kó kìyàrò fi jàmìlíyà kìyàrò fi islam ìlàpá àwọn tó bá jẹ bẹ́ẹ̀sì nínú wọn ní jàmìlíyà àwọn náà tí wọ́n jẹ bẹ́ẹ̀sì nínú islam sábà tó bẹ́ẹ̀sì kí ni dáadáa wọn sáà ń gbé bọ̀ jàmìlíyà yóò fi nínú islam jẹ́ àti islam ewu nǹkan tó bá dáa bá wà nílé ẹ̀ ní máa ń bílù lórí ẹ̀. the first mistake tí a ṣe láwùjọ wa lọ́dà fún ẹ̀ṣẹ̀ dáwà a ní ìfẹ́ ṣàkóso sí àkódánù tábà. Láti máa lóde. Ele pode ser? Toda a vontade de dar, toda a vontade ó dà wọ́n pé ni pé a ní impression a bá ní impression pé kò sí nǹkan kan tó dà nínú ọ̀nà tá a bá tó pé a gbọ́dọ̀ ọkọ̀ wú gbogbo ẹ̀dá náà ni láti máa bẹ̀rẹ̀ mistake ìlú. Ìsìlámù ìṣẹ̀lẹ̀ yóò ní mistake alákọ̀ọ́. Tó bá ṣe bá bá ti mistake ìlú, ìbá ti ju sí ìsinmi. Ah, mama na bapa tu meja itu kita. Pasti tuan ni. Saya kira tak mungkin kan. Sahabat dengan dia. Bapa yang sunnah. Tuhan itu lihat, kita dari yang apẹ́ náà kan àbí fẹ́ràn kan àwọn àna wa là á mọ́. Èyí ṣe káàmì pé a ah, súnà sọ, èyí wọ́n súnà wí. Èyí súnà sọ fún sáà fún yẹn náà. Kò jẹ́ ẹ̀sẹ̀ fún mi. Èyí tí wọ́n wọ́n sọ àwọn sáà fẹ́ ìgbàgbé àná nílẹ̀ kan fún sáà náà lè gbọ́ àwọn fẹ́ fún fẹ́ ṣe Ṣé sáà fẹ́ ṣe Ṣé lọ bá àná àná bọ́? ṣe yóò dá márùn nínú àpèyàn àná làwọn wá ń fún ní kí ló ta kù. àwọn àti rẹ́ẹ̀lì sọ pé pé kí ni ṣe dáadáa sáànù rẹ̀ wọ́n tẹ̀lé. wọ́n wá ní oyún lọ bá kọ̀ lóṣù yìí wọ́n á fàànà rẹ̀ lápẹ̀ ẹ̀ràn mọ́. wọ́n anábì wọlé sọ ìyàwó rẹ̀ kàmú ẹ̀gbọ́n rẹ̀ kàmú ọba rẹ̀. àti wá bẹ́ẹ̀ pé a ẹrú rẹ obìnrin tó ní ẹrú àtẹ̀sí olúwa ó lóun fẹ́tẹ̀. pé mo ti fẹ́tẹ̀ tẹ̀ bóun ṣe kú mi. tó bá lè sọ fún mi ni lọ́wọ́ àpèjá àwàdì wọ́n ti bá àwọn tó dá àwọn fámìlì ìyá rẹ̀ ló bá bọ̀ làkàna àwọn. Nada ti bá bọ̀ lórí. alhamdulilayi pẹ̀lú àwọn fọ́tò dáadáa ni ìgbẹ́nu sí ìsìlámù ti ṣe lórí táwa náà sì nílò àwọn òyìnbó dáa náà báwọn àwọn ọkọ̀ palẹ̀ mọ́ rẹ̀ náà àwa nígbè ó wá lù pàtàkì ọkàn tó èyí ò sọ wípé nígbà tí ìyẹn pé ká sọ wípé ó fọ́nà àwọn èèyàn tá a ṣe dáwà Dan ká tó wá ní ìpẹ́sẹ̀ tó ní nǹkan tá a bá pátápátá kò sí ìrànṣà kan tọ́lọ́mọ ọba dá tó sì kan dáadáa sára wọn. èyí tó bá dà ní báńkò ìgbẹ̀yìn kalau tó bá dà báńkò jìjì méjì báńkò jìjì ìwé tàbíyìí ó ṣe é ṣe èyí tí ò dá yóò lè ṣe tàbíyìí yóò ṣe èyí tó bá dá. Sálákọ̀ọ́kọ́ tá a ṣe jù òun ni ọlọ́run wòlé ìlẹ̀lí ìlà àmọ́nù yòókùnrin jù wọ́n ìpínlẹ̀ òdòdó ló wà sí. Ọlọ́run ọba lolobọ̀ wà ní ìlú ọ̀gbọ̀n yóò mọ jáde kó fi ogun mọ́ yóò mọ sínú ìmọ̀lẹ̀ èyí tó dáa. Èyí tó dáa tó ṣe lọ sí àdọ́tì òun ni pé فلما استكبروا الذين يتابعون رسول النبي الذي الذي يجدونه كسوة منهم في التوراة عليهم رجل يعفوهم بالمعروف يوم ما الله الذي تعرف مدخلين ìgbà tí islam ò wọlé yorùbá níjọ níjọ níjọ níjọ níjọ níjọ níjọ níjọ níjọ láti lè máa ń sọ àtàwọn máa ń sọ̀tún sọ. ìsìláàmù ti wọlé yorùbá ní ká máa sọ pé bíi fifteen century that fourteen fifteen fourteen fifteen century. irú táàkì tó wọlé yorùbá. Nana, kàwé díẹ̀ lọ́dọ̀ ìjọ àwọn, kàwé ìyàwó sábà lókè rẹ̀ díẹ̀ and 1300. And 13 hundred and fourteen. Ǹjẹ́ wàá níbẹ̀ yìí pé àwọn kan náà ni wọ́n gbé síláàbù ìwọ ilẹ̀ Haúsá àwọn ará Mali. Àlàáfáà lórí lówó pàṣẹ. Wá wá ẹ bí èmi lọ sí ní káàwé èèyàn pé ìjọba àwọn ni wọ́n fẹ́ ìgbà mọ́jà pa. Ṣùgbọ́n ní John ló bá ti wẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ bá ti ní káàṣì ọ̀sẹ̀ bá ní sọ̀rọ̀ pé máa ń ta Musa. Tóun jẹ́ kí ìwọ̀n ní Mali ní Empire. Owó bẹ góòlù pọ̀ tọ ọ̀gá arákùnrin táwọn wà nílẹ̀ Yorùbá àwọn tàbí ẹni tí ẹ̀sìn rẹ tó nínú owó ìsìn náà Yorùbá ìsìn náà àwọn táwọn náà ṣe é ṣe wọn a ah, gbogbo pẹ̀ bá gbọ́ wọlé ìrìn náà ní àdágbájá o kẹ́lí kankan fún o tí lágbáwá bá dé tí lágbáwá Yorùbá gbowó wa ó dà pé rí Yorùbá bá sọ Yorùbá ti ní fẹ́ ìsàmù tẹ ẹ bá wò dáadáa sáà nǹkan tó yẹ kí àwọn mùsùlùmí àti kọ́ńtà mùsùlùmí gba yorùbá nǹkan méjì kan bẹ nínú nǹkan tí yorùbá láì nípa ìsàmù yorùbá tó bá lówó tó ní epo ó láì kì í wọ́n ó láì kì í wọ́n sọ pé ẹ kìrìsìtẹ́nì ẹ̀lẹ́kìrìsìtẹ́nì lẹ́yìn lẹ́yìn òkọ́lá nígbà tí islam àti sẹ́ńtì jọ tó papọ̀ náà ara ah, táwọn àkàn òbí gba ti sẹ́ni ẹ kí ló ní kí n gbé orí tó bá lè bẹ̀rẹ̀ kí àwọn ìtàn lò wọ́n. ọmọ adúlọ̀ ẹ̀rú fún mi olúwa ẹ̀rú lèmi tó mú ọtí lé ìtọ́jú àwọn ìyàwó yẹn. àìwọ yìí fẹ́ jáde rẹ̀ kò fẹ́ tí jáde rẹ̀ pé ìyàwó kan báwò ọlọ́run kò fẹ́ nígbà tó dọ́dọ̀ mùsùlùmí ìwọ ló ń sọ èyí tí ó bá sí. ọmọ ìdè yẹn ọmọ ìdè yẹn èyí ò tẹ̀ lára wọ́n lè ní bá àwọn bàbá àjọ nǹkan gba ti fẹ́ẹ́ sí lọ fún ọ̀rọ̀ ìyàwó lẹ́ nígbà lélẹ́ ọ̀kan. ìkejì òun ni wípé ìfọ́nfẹ́ hajj ìfẹ́ nígbà olówó lè lọ sí ọ̀kan ìbáàdà tó ti fi tálíkà ò lè àfọ́ọ̀dì fún bá wá ní òun àti ṣètò táwọn tó kò ní ilé ìmọ̀ ìjì ilé ìdẹ̀kùn ìfún. lẹ́gbẹ́ níta létà títẹ́ náà lọ́pọ̀ náà lọ́ọ́ nìkan wọn ò rí nǹkan tó jọ ó dáhùn sọ pé kíkọ́ àti ìyá pariwo lásán pé ó máa yí sí onídọ̀ọ́ta yòóyìnbó nílọ́gbọ̀n àbọ̀ olówó kòkòrò pé olówó ló ti dùn òyìnbó tó so nǹkan tí ó lọ pẹ̀lú tí ò bá wà ó wà tó yẹ yẹn wà ṣùgbọ́n ṣùgbọ́n gbogbo wàhálà tá à ń gbé ìlú ìlú ẹ̀rọ tí lè bá ṣe rí ní sọ ìbánu ṣùgbọ́n lè bá àwọn àánú kan tó pẹ̀ táwa fẹ́ẹ́ mú ṣe tó wà níbi láà ṣùgbọ́n àtàlásẹ̀ nígbà tí mo náà ṣe rí òun ló fẹ́ kama ní pírọ́blẹ́mù wa òun tó sáà lára wò ní sáà lára wò gbà wá wọ́n lọ sí mi ẹ̀ ó rò pé ó fẹ́ yọ̀ wá lórí o gbogbo òun ló fẹ́ kama ní lóhùn ó ti sùn pàápàá sí ọ̀rọ̀ ilé ta ọ̀rọ̀ àyè sọ fún wa níbi ìdí ọ̀rọ̀ ilé àwọn àyà tí mo fẹ́ kà ní sọ́tò àlùmọ́rọ́ Quran three láti twenty hundred to one oh five. Imagine àyà máa kí ní ká ọgbẹ tó máa tán gbàgbà ìfọ̀nù rẹ̀. ọdún sọ mùsùlùmí bí àjọ lẹ́bí nà á nù. ìdílé wo parí kọ́ mi nà lẹ́bí nà kú. yẹ̀rọ̀ ojú kò bá kẹ́kẹ́ ìmọ̀ ẹ̀ fún ká. ẹ̀yin tẹ́ gbọ́ wọn. tẹ́ bá tẹ̀lé páàkì kan náà àwọn tá fún ní tíra náà wọ́n á pàtàkì sọ́yìn ní ìdìbò yìí kí ló bàtà fẹ́ sọ sọ ibi èdè yìí lọ́ọ̀tì náà ń tẹ́ ìdókòwò ìlera òun ni bí wọ́n ti gbà tẹ wà ní kú tẹ wà ní kékeré yìí ẹ̀ ń já ìgbádùn ara yìí ẹ̀ ló ń bára wọn. bí ìsìláàmù ṣe dé tó yí ìnáyìí nìyẹn mo lò wọ́n fẹ́ fẹ́ ìpadà tẹ̀ tó dà tẹ ara náà. ọlọ́run wà kí pàtàkì lẹ́sìn wà fi kékeré nǹkan tí ò ní mú iṣẹ́ kìbìrì tù wà láàrin wà á tún tútùlà àárín ààrẹ ṣebí ààyè ọ̀nà àwọn kà fún ibi ìlú ọdún láwọn àwọn tó bá ìwé kìbìrì àti ọlọ́run ti sáà nítorí wọn wà kí kó ń rọ̀ sóòrù òjíṣẹ́ àti ìdílé náà omi èyí tó pásítọ̀ fún ìtọ́lọ̀ náà kí ló ní tẹ́ẹ̀tì kìbìrì wọn ká ààyè náà wà fún yín gbogbo ìgbà àti ìdílé náà tó lè wí pé bàbá fẹ́ fi ara mú bàbá fẹ́ fi kù sí. ayé ọlọ́run àti tó ní bára bí òbá ti dáhùn wa. kùránì ń kàyé o kùránì ń kàyé o ọlọ́run ní nǹkan méjì tó tẹ̀lé ìwé wàá sùn tó bá rí fún àyà ìlànà. wọ́n ń sáré ọlọ́run sí ìjẹ́ ìdílé ìdílé wà ní iṣẹ́ ti kẹfà pé oore iṣẹ́ ìwà iṣẹ́ tà sí iṣẹ́ nígbà ó wà wọ́n kí kù wọ́n sún mi iṣẹ́ rẹ̀ wà láàrin ọlọ́run wa ni wọ́n mọ yá kù sí ìlà ẹgbẹ́ tí òfin sọnù tẹ̀lé sọ́nà ọba ní kó ṣe lébi èyí òfin tẹ́tù kìkìrì olùgbọ́ ìgbàgbọ́ ìyàgbé làǹtọ́. Usman. And at least it's all. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ wa ní yíyá yóò bẹ̀rẹ̀ sí ọ̀pọ̀ ìtàkùn wọn àpapọ̀ ìṣòro ẹ̀fà yọ̀ lọ ní ìlú ẹgbẹ́ ẹ̀fà yà pé wọ́n yá kí ìyá àtúnṣe wọn sí inú ọ̀sẹ̀ ẹ má kú ìjì ẹgbẹ́ ẹgbẹ́ ìṣọ̀pẹ́ kú lórí ìsàmù ẹ̀wà ẹgbẹ́ ìṣọ̀pẹ́. 这两个实验呢，其实拿本子有点歧视，还是，فلا واعتصموا بحبل الله جميعا ẹ sì mọ okun ọlọ láti wáyà ìdájọ sẹẹrí sẹ máa sọ pé èèkà kan níbi ìlànà àwọn méjèèjì láti máa ní ìsìnlá yìí tó bá ṣe wípé nǹkan kan bẹ tí èsì aburú tó bá fẹ́ wá kẹ́lẹ̀ nǹkan tó bá ti blọ́ pẹ̀lú tí aburú yòókù dọ́dọ̀ rẹ̀ á ní ilé yẹn jẹ́ ọ́fíìsì nǹkan tó bá ilé tó bá ilé. ṣé èèyàn tó bá ti máa ń bá ṣe á ní kó tẹ́sí ní ẹ̀ ẹ̀ ẹ̀ bọ́ọ̀kù àtìyàwó sábà dìbò ara wọn tó ìlera wọn lẹ á ní wọn ní ẹ̀sìn wọn tó nìka. ṣé ẹ̀rọ pé ìgbà tó bá dìbò ayé tó bá dìbò ayé tó méjì kí ó yà ìṣúná yìí pé ìdílé kan ẹ̀stábíṣì yìí ní ni pé nǹkan yóò kan lẹ́jọ́ yìí nǹkan yóò kan lẹ́jọ́ yìí ọlọ́run wá pè ká sẹ́yìn irú ìyẹn ápù ńlá ohun ọlọ́run ọlọ́run ti pè lókun ohun ẹ̀rọ òun táwọn ti ṣe bẹ́ẹ̀ yà bá wà ní o tó fẹ́ fẹ́ ọ̀pọ̀ ìjọba kò sí ọkùnrin ó yẹ o bẹ́ẹ̀ yà bá fẹ́ gùn ọkùnrin ó rò ó yẹ o yóò dùn yóò dùn yẹn. bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀ka láti kiri ma ọkùnrin ní owó ti náà máa tẹ̀ ọ̀pọ̀ wáyé. ìtumọ̀ méjì ló ní ìrírí pé ọlọ́run á fi jà ní á sí gbogbo nílá papọ̀ ẹ̀dùn tó ní ìdílé bá ti máa ní èyí wá ẹ̀dùn sọ bẹ́ẹ̀ bá ti máa lápapọ̀ ńkọ̀ ẹ̀dùn ẹ̀dùn ọlọ́run kò láì sọ̀ka ẹ má sọ ma ṣojú lè lè ẹ bá ní màsùmá kí lè kéré ara kí lè sùmá kí lè kéré lọ́nà sọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ wa wọ́n lọ sí sọ àwọn èèyàn tí wọ́n ṣe é káàmù ìmọ̀ táyà tí wọ́n ta yìí ìlà táyà tó wà ní ìlú nínú àkàndó àkókò ìfúnná wa sọ ọlọ́run wọn láta kúrú kálẹ̀ dé náà ọ̀rọ̀ kú wàhálà ẹ má dàbí àwọn èèyàn kan sára wọn pé èrè yìí tí wọ́n sì dá ara ẹ̀sìn. àwọn àfáàjọ yé wa pé àti tó ń kéde kéré wá ní ìyá apá ẹ̀sìn. àti tó ń kéde kéré wá òun ní kíni ìyá apá ẹ̀sìn. Nígbà ìmọ̀já ẹni àti láti tó fún ẹ̀sìn wá bá ọlọ́run. Tọ́. en particolare Roma, costruire una chiesa Roma. Il conto massa una pegua lotta fatta una vita non la si vede come ne ma فأصبحوا من حفظه إخوان فإن لهم إخوان وكنتم ألا شفا قلت من النار إخوان لكي بيجي دونك kó tó di pé ìsìlámù títí sọnù bá àwọn kọ́ọ̀bà fún mọ́ ọlọ́run bá yọ nígbà. كذلك يبين الله آياته لا بعد الله مصحف الآية الفلين تنتهي إلى مين شيء يوقع tọ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó sọ áyà tó sọ áyà pé ká má pè é kékeré ká má pè wọlé ọlọ́run ló ṣe fún wa ẹ̀wá ìtú tẹ̀lé. áyà tó tẹ̀lé ni wọ́n dákun ní gbogbo ọmọ wọ́n dákun ní gbogbo ọmọ tó yẹ kó ní ẹ̀jẹ̀ kárí àdúgbò kan tó jáde láàrin kí àdúgbò yẹn jẹ́ àdúgbò lé yóò máa pèpè lọ sí lórí. Wọ̀yà àmúrú náà ti kú. Wọ́n máa fa àwọn ẹ̀ láti kú dá. Wọ̀yà táwọn náà lè lò wọ́n. Wọ́n sì máa fọ́ fáwọn ẹ̀ wọ̀kù láàrin kan. Ẹni tó bá wo áyà ìlànà. Ọlọ́run ká ní gbogbo ìtọ́lọ̀ wa ti tẹ̀lé wa ní wípé ká wá fara láti ẹ̀sìn dáadáa ká ní ìfúnra wọn ẹ̀sìn tó ṣe ìdá. lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá tẹ́ lọ́rọ̀ lóníjà túwìtì ìgbà méjì tọ́lọ̀ ń kó papọ̀ àwọn ẹgbẹ́ kìíní. àlùkò ànájú sọ̀lá àlùkò mùsùlùmí méjì ìjọ mùdójò rẹ̀ ti fọ́nká òun lè kí àbáfọ̀ bí màrú. Ijó mùdó yóò fi ní pátá, ó ṣe àlùfáàkùrù bí màálù, wọ̀n náà ní ó ṣe lọ́wọ́ bá ti ní kankan tí ò dá, àbí tí ò bẹ́ sí lọ, àbí tí ò bá sàmì yìí lọ, àbí tí ò bá kíyà lọ, àbí tí ò bá wà dáadáa lọ. Ká pọ́ìntì àwùjọ nìkan tá a bá ti pọ́ìntì àwùjọ. Táwọn èèyàn tó bá ń ṣe abúlé bá fi lè pọ̀ pọ̀, wọ́n kọ́ sí ìgbà náà ráàbù. Ìgbà wa ń wò lásán àwọn òwú bíi ṣúwà láti ṣe àtàwọn òwú ìfẹ́ tì. Ìmọ̀ tó bá wọ̀ ní láti sábà wípé a ní ẹgbẹ́ wọn ẹni bá ti ra ẹgbẹ́ tẹ̀lé náà orí bí ìjọba ká tẹ̀lé ọkọ̀ wà papọ̀ náà. Ìṣáàmù ṣe kò rí tìkú parati. Orí tìkú parati. Interest ló bá àwọn ẹgbẹ́ wọn mẹ́ta lọ common interest. Wọ́n lọ bẹ̀rẹ̀ àná. Ẹ gbọ́, ìgbé òkè kọ́lẹ̀ tó fẹ́ ojú rẹ̀ tó bá kọ́ òun yóò bá lọ fún interest rẹ̀ náà. Tó ṣe sẹ́yìn bá wo tá a ti kọjá ní Nàìjíríà ní two thousand and fifteen lọ́dún mẹ́jọ tá a ti. Àwọn sáfó jọ tí wọ́n fẹ́ràn sí ìjẹ́ tó wà ń bẹ̀. Wọn ò láì bàbá tẹ́lẹ̀ ọkọ̀ yìí pọ̀lú ṣùgbọ́n nígbà wọ́n ní ọkọ̀ àbábọ̀ náà ìtumọ̀ ní òun ní pé wọ́n máa ń tẹ̀lé ìwọ ìsìláàmù yìí ṣe lé ìsìláàmù sọ pé ní táwọn bá kàkiri kẹta àti ìjọba tó kàn sí ọ. ní tó bá kọ̀rẹ́ẹ̀tì láàrin ní ẹ̀yìn èyí tí ò bá kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ kọ̀rẹ́ẹ̀tì. tó bá ti tẹ́lẹ̀ ìsìláàmù wọn bá ti ń tilẹ̀ gbogbo ara rẹ̀ ló ń kọ̀rẹ́ẹ̀tì ìjọba ọmọdé lọ́wọ́ fún ara pẹ̀lú nǹkan bá fi ní pé bàbá ti kó jọ yóò bá dá ẹ má jù ká ọ̀rẹ́ tìlẹ̀ ẹ àti ọ̀rẹ́ tìlẹ̀ rárá ẹ lè máa gbówó kè ká máa bá ti ọ̀rẹ́ tìlẹ̀ ọ̀nà náà tó wá ẹjẹ́ àwọn bá ti máa ń yí láti ká máa gbèjà rárá àmọ́ ẹ má jà á sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ orí ọ̀rọ̀ tó máa ń sọ pé bá bá ní bá ti ti bá ọ̀rẹ́ orí pé nǹkan náà ọba tó fi tẹ̀lé pé káwọn kan ká ní pé wọ́n ti tàbí ọdún tó ó máa tó ní. ẹgbẹ́ gbogbo máa ń pèsè lónìí láàárín ẹgbẹ́ ni láàárín àwọn afáàlẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ àfúrá ni ṣùgbọ́n ó ti sọ a ti mọ bẹ́tà a ti mọ bẹ́tà ti pèpè a ti ká lórí mánéèjì ìdìbò ti wà bẹ́ẹ̀ lọ ṣètọ́nù sọ̀rọ̀ gbà. nílùú wa tá a wà yìí kó tó di báwọn kò ló ní ayé ìdílé ó tó ti gbé nàìjíríà náà fún ọ̀sẹ̀ tí ń sọ yìí tí mo bá ti yẹ wá bá ti yìn tó nínú àwọn ẹgbẹ́ ó ti wà ní nàìjíríà púpọ̀ twenty four twenty nine forty amadé àti. Amadé àti wà ìjà ìjìra wa ẹni tó padà fóun bẹ́ẹ̀ tó lọ fọ́ọ̀mù jamaatu islamiyya of Nigeria tó fọ́ọ̀mù àlùwà islam kalẹ̀ tí wọ́n fà sáwùdí wọ́n ní nínú tàn ní alájí lára àkọ́só náà tó nà òun náà ti wà lámàdíyà tẹ́lẹ̀ á tó kó lámàdíyà náà ní ọ̀rọ̀ kírì rọ̀ àkíyà kílá fi dà ó ní pé ẹni iṣẹ́ kámẹ́rì àti ìgbàlá ò ní ẹni tó kọ́ kọ́kọ́ tú kọ́kọ́ tú ó ní àwọn òdà nìkan àwọn tó ti wà fún ọmọ sí olóyè sùn ọlọ́ọ̀ sùn wọn kò sí. nígbà tó pé láti ìgbà tá a ti lọ láti nineteen forty mi ò ṣe náà bá a lè lọ ṣé mo kọ́ sí ìtù ṣé mo kọ́ sùn ṣé mo ṣe ṣe fún láti bẹ̀. Táwa kò ní pé àá láti mú orí ṣe iná fi lè bàjẹ́ ìwé ìdí ni wọn wọnà. ọ̀sẹ̀ bàbá tó ṣe ń dọ̀hún náà alùsùn náà. alùsùn náà kọ́ ṣùgbọ́n tó gba ẹgbẹ́ ìbọn tó bá wà fún ọmọ ẹgbẹ́ yìí kó sí náà wọn ní ìṣẹ̀lẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyí. ẹgbẹ́ ìbọn ìwọ́ ti lè gbàgbé gbogbo àwọn àjàkúndé ọ̀dọ́ ètò wí gbogbo àwọn òṣèlú yòókù tó bá ti gbà wọn ẹ wò wọn lẹ́nu ẹni kò tí tó bá gbà pé làwọn ọ̀nà bí ọlọ́run ìdí ń rí òní gbogbo ẹni kò tí tó bá ti tààrà náà bí ọlọ́run ní ẹni tí wá sí. torí pé iṣẹ́ ìlú àgbẹ̀wá ti ní àgbà oníkù bẹ́ẹ̀ sáadé ní rúdú ni ètò ọlọ́run báwo ni wọ́n ti sọ wá àgbàdo ìdíta ló bá ìṣòfin láti kábíyèsí sẹ́ẹ̀ ń bọ̀ sí ọ̀dọ́ yóò gbàgbọ́ ẹ̀yẹ́ tèrè náà. tí mo bá ti ń mẹ́ kí n lọ sọ ju pé fọwọ́ sí bí balẹ̀ sí èmi bá mo bá bọ́ mo ti gbèdé yìí. ìṣúra pé bẹ́ẹ̀ ni pàṣẹ ọba tó ń gbà pé Gulam Ahmad àmì ọ̀dọ́ ètò sọ fún gbogbo èèyàn gbogbo sùgbẹ́ gbogbo ẹ̀kọ́ ní àyè òní sábà àmì ọ̀dọ́ tó bá ti gbà sí mi. sọ yín. That's why they are looking at us. We now have with no breaking. Ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ló lọ́ọ́ fi àná. Wípé ìta pé ní ìlà ìdáhùn tó bá jẹ́ mẹ́wàá. Ẹ̀sìn kan tó wá lórí àfíńdà yẹn wá. Ìdá tí àyè máa sọ wípé ẹ̀jẹ̀ tí àyè náà gbọdọ̀ gbà fáṣẹ́jọ́ ọlọ́run ẹ̀yìn lẹ̀ ó ní gbogbo wa àti gbogbo ara lọ́ba ní sọ̀tọ́lá àjọ náà òun ní ìta ló mẹ́rin ti wa ó tún máa ìtumọ̀ sílẹ̀ ìlú àti ìgbà tó wà wọ́n yọ ọ́ tọ̀kí ní tẹ́ẹ̀lì wọ́n kọ́ títù lóòkọ́ wọ́n kọ́ kìnnì ìgbà lóòótọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ lóòótọ́ pọ̀ nínú ilé yìí ní ìwádìí ara ní ìṣòro ìṣẹ̀ǹkọ́ ń jẹ́ mùsùlùmí ẹ̀ ló ta pápọ̀ níjọ́ náà lọ́ọ̀dún ojú dúdú nígbà tó dúdú dúdú bèrè oríṣiríṣi ẹgbẹ́ máa bá àkàtúntò kan nínú wọn lóṣù kí àwọn kò lóra ní ìgbà tí gba ògbóló ní egbó ká lóṣù náà kọ́nà mùsùlùmí kàwé kọ́nà mùsùlùmí kàwé kàwé kàwé ẹni tó máa bá òní kan láyé gbogbo tó bá gbọ́ tó bá gbé fún ẹni tó bá ìjọba àbábalẹ̀ kan ẹ̀sìn yẹn wò àtàwọn ọ̀sán pẹ́ẹ́nì kan gbé tó ń dá Muslim literary society. And literary society tó pọ̀ mọ́ dáadáa àwọn olùgbọ̀n nípa religion. Òun wá máa ń kàwé àti àwọn àwọn tí a ti rìn in terms of literary tools àti nìkan wọn máa kọ dáadáa wọn bá tún jọ̀rẹ̀ rẹ̀ mọ́. Àwọn bí àbúrò àbáwọn bí àlejò ìkẹyẹ ọ̀kan tó ń bá tó ń sùn ní kẹ̀ sọ́mọ̀ náà lọ òde sùnlé lárí máa ń gbọ́lára mọ́. Ní gbogbo ìgbà táwọn ìṣòwò lù yìí wọn kálukú mu kí wọn fẹ́ gbọ́ báwọn sí. ẹ bọ́ báwọn èmi ní ìdíkàlá ti tọ́lù gbogbo tẹ bá bá àwọn ìgbà tó lè gbà tó lè la àdìpọ̀ tán ní jẹ́fẹ́ sùn. ẹ lọ yíyọ kùránì ò ní gbà àti sàkàlì ò ní gbà. Ìlànà ìlé ọ̀pọ̀ ó ti dé pa. sì gbé pa olùrọ́nà lọ. Olùrọ́nà tọ́ níta fi sọ pé kí tí ara tọ́wọ̀ bá ti mú ìsìláàmù lónà ní àkàkùnrin màálù tá a bá ti wá bá a débi pé a ò ní sọ̀rọ̀ ìgbà ara wa a ti ra pé tó a kọ̀ ní sòdà bàbá tó bá a dé bẹ́ẹ̀. Islam gbogbo ẹ̀sà àtúwálẹ̀ ẹ̀sà àtúwálẹ̀ kò lè fẹ́ fẹ́ ibẹ̀ nìkan sálẹ̀ níjọ́ tó máa fẹ́ fọwọ́ kan tiẹ̀ nìkan ní máa ń sọ. ẹ̀rọ kò sí ẹ̀ nìkan kan tí ó fẹ́ nìkan sálẹ̀. nítorí ẹ̀yàn ò nítorí gba ẹ̀yàn wà á sọ ọ́nà kọ́kọ́ bákan bí dá. ìwọ náà ìgbó pọ̀ ìdúró ìwọ náà pẹ̀lú bí dá lónìí. bí ẹ̀ka gbó bí kódà kó jẹ́ sufi kó jẹ́ kókò lè jẹ́ fámìlà fúnra mùsùlùmí lè káwá ní fúlàní kírísítẹ́nì náà á pè mí àwọn agbé báyìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tóbi ọ̀rọ̀ ìpa ewu tó lé inú wa kàn sí ìgbé bá a ti bẹ̀rù ẹ̀ dráì ni ìgbà tó dún ìjà àwọn ìgbìyànjú yìí tó lè mọ̀ ọ̀tọ̀. Ìwọ ní kọ̀ọ̀kan sọ pé má kún pé léyìí sínú. Ṣàpẹ́ ìwọ náà ti dé ní tó dá. Ìjọba máa bọ̀ fún òun ló gbọ́dọ̀ fún ìléèṣẹ́ ìjọba máa bọ̀ fún òun pé ìgbà tí ìlànà ọmọ ṣáájú mú ní. Ìgbà ẹ̀rọ máa ń bọ̀ fún òun. Ẹ̀rọ máa ń bọ̀ ibo ni torí pé títí ẹ̀ ní àmàlà the same principle náà kí ló dé tó fi ta gbogbo nílùú tó bá ní àti bá bàbá kan lù ú láti ṣe lókè sáà ní ìlú ìgbòho ètò bá tó ṣe bàbá tó fẹ́ tó fẹ́ tẹ̀lé ọ̀dọ́ níjọ́ náà ń sọ àyíká wọ̀ ṣe bàbá wà fún bàbá àtàwọn ọ̀rẹ́ ilé àtàwọn àwọn tuntun ká fẹ́ kò tẹ́ kì í yé ẹ gbọ́ yà àwọn kò bá ti kalẹ̀ kan yóò máa ṣe ìbẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ yóò rí òun ṣe ẹ̀kọ́ bàbá gbogbo nǹkan tó ń bá lòdì náwó tí ẹ̀ka dáná ní ìsìlámù bá lè tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ táwọn bá ní ìsìn wọn lẹ́sẹ̀ lórí صعب الأمر بالمعروف Ele está claro na sua mente ou no chifre. Verdade? A sua mão. Yóò rẹ̀ ní ọkọ̀ àlọ́. Báwo láti wá ṣe? Èyí ṣe gbogbo nǹkan náà ní gbogbo ẹ̀sùn wọn ní ilé sùn. Èyí dẹ̀ ní ẹ̀rù dídà náà ní ilé sùn. Èyí dẹ̀ ìyẹn jẹ́ wàhálà ńláńlá fáwọn tí wọ́n jẹ́ lọ́wọ́ àwọn kan pé àjùmọ̀ bá fún síkù àlámù bí màrún wọ̀nyí láti ní nǹkan àti kí ló lè lọ nísìnyí kí ló lè lọ nísìnyí ó ní káàdì àkọ́kọ́ sí mọ́ ọkùnrin. Ní kí n sọ ní ìgbà tí ẹ̀sìn bá ń sọ láti àlejò tí wọn bá ti fún àlejò wa sọ fún àìsà lọ àìsà wo kàákà àtẹnumọ́nì àyàfọ̀gbẹ́ ìgbẹ́lẹ́fẹ́ àtẹnumọ́nì kọ́lọ́ ló sì ní àlejò ọ̀rẹ́ wọn pẹ́ ìṣe wọn tún kàákà wọn tún pọ́ǹpì àmọ́ torí pé owó sáfó kalẹ̀ tí fi tún fún owó wò tó di bí wọ́n bá wà ní ìlú mọ́tíláṣí wọ́n wò ká ibi tó ga dé. nígbà tí wọ́n padà tuntun kọ́ owó òde owó ká ní tó òkè mọ́. àwọn adáàbí fẹ́ àwọn máa ń tẹ̀ ń bẹ sí wọn ò bá. ẹ lọ sí alọ́sọ́ máa ń tẹ̀ra àwọn fẹ́. ìlú wa ti kó sáà ti ṣe é sáré. wọn ò wá tí ọ̀gbìn ti fa ìgbà máa ń wọlé ṣe. Ẹ̀kọ́ ilé ìdìbò ṣe wà dáadáa ní ìlú pílà kánígbà àti ìlú. Ìnáwó ìjẹ́ kí wọ́n lè ṣe ká. Ẹ gbọ́, ṣé kí àlẹ́sìn náà tó wá Àwọn èèyàn wọ́n bọ̀wọ̀ lé ìyá ọlọ́run. Ilé táyà ìgbà nìkan Bá a bá ní kájà àwọn ìka olùkọ́ yóò rí ìdíwù sí iyì láwọn olóògbé. Wọ́n lè wà. Ilé wọn lè tẹ̀sí wọn láti ní kìí ṣe tọ́lọ̀ tọ́lọ̀ kan lé. Ìjọba tó kéde. Àwọn ilé tọ́lọ̀ nígbà tó sábà yóò jí yóò jí sọ pé ọ̀rọ̀ ilé ìkọ́ wa sáńbọ̀ sáńbọ̀ ẹ́ báyìí ló ń fọ pápá kan lé nínú fi sábà yé yà. Àgbè lọ́wọ́ yà bá nà ọ̀hún àti nílùú àgbèrè. Ìgbà náà kò sọ̀rọ̀ ìtẹ́jẹ́ kò rí jì. Wọ́n yẹ kẹ̀kẹ́ ní kúlẹ̀ láti. Ìgbà yẹn kúlẹ̀ láti. Ó ní bóun ṣe máa ń bóun ṣe kàá láti. Táwa ní owó káàbà ní àwọn àti káàbà ní ayé lè òkè balọ̀ àti ayé lè ìyá lóbi pé òun ò bá mú káàbà ní bá wá kọ́ ní dídí sí lánàá rà mú òun níṣẹ́ lé. Ṣé ṣe báyìí ṣe dẹ́ka? Ayé káàbà ti sáré. Ìran làwọn èdè ilẹ̀ bí ààrẹ oṣù mi fún rẹ̀ ayé ilẹ̀ bá káàbà ní ilẹ̀ bí ìgbésẹ̀. Ó ní ìgbésẹ̀ ó gbọ́dọ̀ ọmọ ìyá ṣe ní. sọlá bí bí iṣu wà ní pé báyìí wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn náà pọ̀ ó sì ní lẹ́sìn ní ìlú àti tí ò fi ní ìlú àbúrò tọ́ tẹ́lá wá wò wẹ́ ẹ máa wá orí ìsìn àwọn òṣèré. Tá, tọ́lá fẹ́ sọ̀rọ̀ ìsìn àwọn láti àti jẹ́nu sùn tá à ń tẹnu sórí ìtẹ́ǹkà kan ò méjì náà ní sọ́kìsì. ẹ̀rọ tó wà wá sí ọlọ́run wá sí láti rọrùn láti wọnú ìsìlámù ó sì ṣe ó lé láti mú ìsìlámù. Hmm? ó ṣe ó rọrùn láti wọnú ìsìlámù ó wá ṣe ó lé láti àgbọ̀n ìsìlámù. nísìnyí báyìí. Bẹ́ẹ̀ni mi àṣọ́nà náà ẹ̀dá náà lè kódà kó má dọ́gba àgbà. Nígbà fún mi. Ẹ kódà kó tó torí owó ló fẹ́ gbà àánú ti bẹ̀rẹ̀ sí. Kódà kó tó torí owó fẹ́ lọ sí pé tó bá lọ rẹ̀ mọ́ ó máa ká àwọn nǹkan tó yẹ kó máa tó bàbá ti pé tóbi tóbi tó lè ọbẹ̀ wò ó kéré kí n tó bà kí n ti wọ̀ lọ. ọba tó wọ̀ lọ. bẹ́ẹ̀ ni àwọn ṣe tó wàá ṣe ni olùwájà lè kó bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ti àbẹ́yà tó gbélé rè bẹ́ẹ̀ kò sí tọ́lọ̀ fi ṣe báyìí lórí ilé ìwé ìlànà bàbá mi. kí n mọ́ sí ní tẹ̀lé yìí olùdí etí méje táàbù àwọn kékeré. Etí méje táàbù àwọn kékeré ọ̀làwọ̀n kan. Tóòdà òfin èèyàn kọ̀ ló ṣe é. Yóò ṣe eléyìí. Táàbù yóò ní bá àwọn àti àìkú bẹ́ẹ̀. Tọ́ níbi ìyẹn tó kàn sí. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ọ̀rẹ́ àgbẹ̀dá kan wọ àwọn òpó ìsìlámù àná. Ọ̀rọ̀ méjì lákọ̀ọ́kọ́. Ìkejì ni ká tún rí. Ìkẹ́ ẹ̀ka ní ká ní ká gbá òun. Ìkẹ́ ẹ̀ka ní ká Ṣé ìgbàgbé tó máa rà yìí? Ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ti wá ní? irú kí n bá ìtọ́ ọ̀pọ̀lọpọ̀ ìrún ló fi tẹ̀lé àwọ̀ ló fi tẹ̀lé kílẹ̀ ló sàn tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ wa àwọn tó bá sàn tó ń tò bẹ́ẹ̀ ká tó ọ̀dì bẹ́sí èyí tó gbé gbogbo èèyàn ni ó lè ṣe àtàwọn tó ní ìdí owó ẹ̀ṣẹ̀ ọ̀dàbàlà kò ní ìtàn à ń tọ́ ní títò èyí tó pa wá papọ̀. a tàwọn ní ìsìn ọlọ́pàá yẹn lágbára sílẹ̀ fún ìbówó ṣe àlejò ká fẹ́ràn fún ìbówó ṣe ká dáhùn fún ìbówó ṣe àlejò aláṣà èyí tó ní ìdòwò àtìmọ́tẹ́yìn nítorí pé gbogbo èèyàn kan ní ó kàn àti wọn lágbára nígbà tó bá ṣe dá ẹ̀mọ́ àwò ṣe bá wọn mẹ́tẹ̀ ìgbà máa ń parí ìlọ. ìṣàlùwà pé ọlọ́ ọ̀dára ìdàpọ̀ ìpín méjì máa ń lò sí páàkì kan bẹ́ẹ̀ ó lọ pẹ̀lú tàbí mọ̀rọ̀ ìgbọ́lọ̀ ọ̀la kò sí. gbogbo táà lápapátá ẹ̀ méjì náà lò ó àwọn ọ̀dọ́ tó mẹ́ta tó ti ta àbí mọ̀rọ̀ ọlọ́run ọba fẹ́ gbé ní ọlọ́run tó dà sí oníta òṣì oníṣẹ́wọ́n sọlá ọlọ́run ló ń gbogbo ẹ the other part ni náfò ìfàǹfààní táwọn ìjọba bẹ́ẹ̀ ni bá wo lóòótọ́ ọlọ́run ló pàṣẹ rẹ̀ báwọn ẹ̀mí ọlọ́run tẹ́lá wọ hajj ìjọ tó wà pé wọ́n ti bá lọ bọ́ o yóò la ìgbà tó ti dìbò náà. Tẹ̀lé méjèèjì kò ṣe wà ní òun náà ti ń gbé ìsìláàmù tó. Ní séèkì dára fún ṣe ilẹ̀ Yorùbá tá a ti ń bára àwájá. Ẹni tẹ̀sẹ̀ ká fún méjèèjì papọ̀. Àpò papọ̀. Àwọn àkápò kan. Hmm? Àwọn àkápò kan ti dẹ́kun òfin kankan kó. Ìdúmọ̀ mi yìí, àwọn kan bẹ àwọn pèsè títà òfin gbogbo àgbọ̀dọ̀ ní. Àwọn akẹ́lẹ́gbẹ̀ fún àwọn ọ̀tọ̀ òfin yìí náà wá ní ìlú social issue, societal issue, socioeconomic issue làwọn ó bá àwọn mùsùlùmí dì. Àwọn olùtọ́ education. Àwọn olùtọ́ health àmùsọ̀rọ̀ owó máa méjì lówó àmùsọ̀rọ̀ ìlédè méjèèjì náà ló wà lóṣù àwọn eléyìí wá ń bá àwọn eléyìí já níbi iṣẹ́ tó yẹ ká jọ pé pé táwọn eléyìí pẹ̀lú àti mọ́tá nígbè ń bà. eléyìí náà tọ́wọ́ náà kò dáa tó máa ti náà ó gbà pé jẹ́ káwọn sùn bá bàtí níbi lọ sí ọgbọ́n òun ló ti bá yẹn ló jẹ́ ká ṣe ń pàwọ̀ tàwọn yìí là kọ́kọ́ àbí àmọ́ tàwọn yìí nìkan kọ́ lẹ́sìn ẹ̀gbọ́n mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni tàwọn yìí là kọ́kọ́ àmọ́ tàwọn yìí nìkan kọ́ àwọn táwọn kọ́ tàwọn yìí là kọ́kọ́ àwọn pìrìsẹ́ńtẹ̀ bíi pé tàwọn nìkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí ló ń ta òní ìlà kọ́kọ́ yẹ tí bá dàpọ̀ àkọ́kọ́ ẹni tí bá dàpọ̀ àkọ́kọ́ fún ọ ẹni tí náà fún bẹ ẹni tí ta bẹ. àwọn wá sí ìdẹ́lẹ̀ pé ta òní ìnìkan ni kẹ́yà tó ta òní ìnìkan ni kò kọ́ rẹ̀. fún àwọn ẹni tí náà àwọn wá sọ pé ní ẹ̀ wò ó bá kọ́ta sí ọdún. sábà ti lọ́wọ́ sábà ti lọ́wọ́ àti ti tàwí ìdí wọn wá ń ó ti tàwí ìdí yẹn ó bírèkì wọn fà á. ẹ ilé ìbáwọn ilé ìta òbí. Wọ́n àtúnṣe jẹ náà lè ṣe. Wọ́n kàn dé gbogbo tó ń ṣe nítorí wípé bẹ́ẹ̀rù gbọ́ ọ̀sán. Àwọn oníṣàkóso kéré ló tàwọn bí nítorí wọ́n jọ máa dáná. Bẹ́ẹ̀ sọ ní báàmù sùn. Ẹgbọ́n kò sí. Kẹ́rí ìfọ̀nsẹ́sẹ̀ kan wà láàrin ìgbìmọ̀ ìsọ̀kúlé tó sì ń yíra. Àwọn yóò sọ fáwọn ìsábà lọ sílẹ̀ nígbà tí wọ́n máa ń dá sọ ní ilé ká tẹ́lẹ̀ nìkan yọ̀ọ̀nù. sebelah baru kalau kita utami ini kan ini terus maka ini ini maka ha oda mo ba sa ko be to la mo to ko la ti ke de wo ti a we pa ko ma ta wi la ma ta ko ti ba ni pé báwo lẹ́sìn pé kí a wẹ́ sí àwọn èèyàn báwo lẹ́sìn báwo èèyàn ṣe dáadáa báwo lẹ́sìn àkíyèsí wọn láti ṣe àwọn ìdílé náà sábẹ́ náà ló tún wá láti wọ́n ta mo ní ìgbésẹ̀ àwọn jẹ́ ti pọ́ìn ìyára rẹ̀ á lè mọ̀ wípé ìtọ́nà ọba fẹ́ ṣe fún wa tẹ́sí ti pé òun ni bẹ́ẹ̀ nígbà ìjẹ́ ìdájọ́ náà kan tó lé táwọn èèyàn lọ́kàn wọn gbé tó lé lọ́wọ́ àwọn ọmọ ọ̀sìn nǹkan tí wọ́n máa ń fi ìfẹ́ ha àwọn ò lè ṣe ibi ní mu tá a bá ti yọ ọ́ kọ̀ọ̀ká ìṣe yẹn lọ́la àwọn ìgbà ṣe. a ń fi ìfẹ́ ti di wípé tàwíìsì nìkan ni tàwíìsì nìkan ni àwọn ọ̀sìn nìkan ni. wíwá lọ́wọ́ àwọn ọmọ tàwíìsì ní bá dá àdá rẹ̀. ẹ nílé ilẹ̀ sí ahmed ìmọ̀ ìmọ̀ ìgbẹ̀ni ibrahim ọ̀la àti kéjọ́ ọ̀la àtẹ̀lẹ́sùn. آپ کوئی کہا کہ یہ عام گن آپ ہو عام گن آپ الشيء أصعب شيء كنت أنا وأنا في الجاهلية إيه ترك الجاهلية ما بعد ما أقول بالله قل لي ترك الجاهلية وأظن أن الناس أعلم أنا في الموضوع شوية عن بعض الهواء وأنا ليس أنا شيء أريد وصلت لكم sudah. Wahyu dia abdul alfan mereka और वो होने के लिए नहीं है सीधा सीधे पड़े बतामीन युरद लिल बिमक्का يخبر اخبار mo wá gbọ́dọ̀ fún ìsáwà máa ń sáwà ń sáwà olùsíà òun gbọ́ àwòrán àtàgbé òun gbọ́ ní máa ta kí n gbọ́dọ̀ fún mi. ọ̀pọ̀ àti wàhálà ọ̀rọ̀ Bàbá òde máa kàfà yíra lọ sí ìlú àdúgbò. Mọ̀tà ìyá náà yòrò àbọ̀ àlejò kan. Àlejò ń borí pamọ́. Tó gbé dáwà ń ṣe nígbà tí àwọn òbí gbà àwọn ìdílé kan. Àwọn ọ̀dọ́ rẹ̀ kọ́ láyà lórí ẹ̀fọ́ tó sára ti sá tó lè sá lọ́sẹ̀ rẹ̀ kọ̀kọ́ Ẹ máa gbọ́ wọ̀ fàtàlàkọ́ọ̀tù láti àtàkọ́tà mo ṣàwọ́n láti fọwọ́ bẹ̀rẹ̀ ìsàkọ̀lẹ́ tó ń gbà wá láti rí máa ń ta yọ. kọ́lá á lè rí kọ́lá á lè lọ́nà. fàkóòtù wọ́n máa bèrè kí ní jáde àti sísẹ́ni jáde yọ. a ti sí ìfọ̀n fúyẹ́ àti rí ọlọ́run sọ pé àrùsálà ní ọ̀pọ̀ ọlọ́run bá ń bọ̀ ní túmọ̀ nàbí. fàmúlùtù mo wá sí àti wà bí iṣẹ́ yí àrùsálà kí ló fi náà. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sọ ìsìláàmù máa ń káàkiri kọ́dà ìgbòye pọ̀ kí lọ́lọ́run fi náà wà nàbí. àná ti ní àrùsálà ní ìṣẹ́lá tẹ̀lé àrùsálà ọlọ́run ọba rán mi nípa ẹbí tó pa tó fi rán mi ẹbí mi tí mo bá ní bí tètè tèmi tó wọ́n. Ìgbàlódé ọlọ́run kẹrọ̀ nítorí ọlọ́run mi ní pé àtìyàwó àti ẹ̀gbọ́n mi àtàbúrò mi àti àtàkùn kí n ṣe dáadáa ṣe lọ́lọ́ fún àlọ́ bí mi ní máa ń sọ. Ìyẹn làá ti kọ́ dáa fún àwọn ọ̀rọ̀ Asal di sila tu asal awak ni wakasri awsa asri awsa. Eh untuk eh untuk so kami jadi sila tu rohani. Bukan kami di lele. Sila tu rohani bukan sila tu bukan jelas-jelas tua. Kira-kira tu bukan jelas tua. Kira-kira tu bukan jelas tua ẹ̀rọ owó náà ẹnì kan wà láwùjọ ọ̀nà wọn wà lọ́nà ní í ṣe dáadáa ẹnì kan wá jẹ́ pé orí náà ò ní ìdí lójú tó ń tàn sọ lójú ó wọ náà o ó wọ náà wọ́n lọ sí ìpínlẹ̀ tó wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ṣé látò wá nínú pẹ̀lú tàwọn ìdí wá papọ̀ kí ló dé táwọn àṣẹ pírẹ́kì ẹ̀ tó ní gbogbo èyí títọ̀ àtàwọn bí ìdìbò sọ̀rọ̀ sí láti ráyè nìkan. tó ní bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ sí láti ráyè ìdìbò. tó ní bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ tàwọn bí ìdìbò láti ráyè nìkan ó ṣe bá kò sí yá. tó bá ti fẹ́ lóòótọ́ bá a ti ìdìbò amójútó ó lè àwọn ọmọ àkàkùn ó lè àwọn àkàkùn ṣé àwọn pé yóò yá òṣèlú kódà tí lágbájá lè ẹ̀sìn ìgbà tí ìgbà lè kó bẹ́ẹ̀ fà ìjọba àbí ìjọba àdọ̀gá ti náà àwọn àwọn àwọn àfẹ́sùn pé ká sí ìgbésà láti sọ tàwọn yíyí o tàwọn yíyí ni ìjọba kódà ní Antum kenapa tidak memiliki eh kita ini bos gak tahu sebenarnya ini yang pasti deh. Oli waktu itu waktu itu orang di Islam apa? Nama lima. Waktu itu apa? Nama orang. Waktu waktu apa? Kan semua kepada Rasulullah di sini. Orang Muslim. Pun juga orang orang orang orang orang orang orang orang orang orang ta ló bá pẹ̀lú ẹ̀mí rẹ̀ láti bá wọ́n gbà tó. ọ̀rọ̀ ọmọ wọn wà ọmọlúwàbí àtẹ̀lé náà làwọn ọmọ ìwà wọn wà máa kú ìyẹ̀wò bá ti ní àbùbá tẹ̀lé ìgbàgbìlá tó. Nínú àwọn akẹ́kọ̀ọ́ tó tó yẹ pé ìgbà tí Islam tẹ̀lé rẹ̀ láyé láti fi àǹfààní àti ìfìlà àfáà. sọ́kọ́ wa náà bàbá lu manhajì àmì bàbá lu manhajì àmì ìpè ńgbọ́ta ti fẹ́ sọ̀rọ̀ yìí náà làwọn ti lásọ̀rọ̀ yìí náà. àwọn èyí wọ̀ kọ́kọ́ fún ikú òmùdá àti báwọn ilé ẹ̀sìn máa ń gbà. àmọ́ àwọn kan náà ń bẹ̀rẹ̀ láwọn ẹ̀ka ló dára fúlẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n ti kọ́ bá fún àwọn ìrẹsì tàwọn ìdájọ́ náà tàwọn ìdájọ́ náà kò sọ̀rọ̀ àdísí mi tàwọn ìdájọ́ náà kò sọ̀rọ̀ àdísí mi tàwọn ìdájọ́ náà ẹ gbé ìṣòro náà wípé ìṣòro náà wà ọ̀gbọ́n wípé nínú ìgbà tí dáwà bẹ̀rẹ̀ ní àtàtà òbí tẹ́tẹ́ tó ṣe ẹ ní ìyànà fámìlì yìí ilẹ̀ fọ́nà tí wọ́n tẹ̀lé sí. fámìlì ìṣẹ̀lẹ̀. ìgbà táwọn àǹtọ́ òwú apàdé àti ìṣọ̀tọ́lá ti dé àkọ́wà àkọ́wà ní mọ́tà. àwọn sábà kan wà ní ìjọba tí àwọn ìṣẹ́ ìlú báwọn mímọ̀ sí láti tún délé. báyìí ìbá lọ sọ́jà tó bá gbé dáhùn ṣẹlẹ̀ à. àbá tó jẹ́ ń wà lẹ́yìn wá sọ́jà lọ́jọ́ lọ ní àbá tó ti tù kí ló wà ní àwọn ará àmọ̀dínà máa bá owó màá every evil imam. كان تكاد تبارك عبد الرحمن النبي محمد ابن عبد الله ابن عبد المنتشر مطلب بجامع رحمه أول مصلي في بابا عباس بس أول ناس تفهم عليه كان دليل كان مثلا يا مصلي أو مصلي صلينا يا مصلي بجامع رحمه ọmọ Màdínà. Òun ló fi jẹ́ sẹ́ńtà kájọ Màdínà kò sí èsì wọ́n ti mọ̀ ọ́. Inú wọn sì bá àwọn àna wa ni. Bọ́lá bá mẹ́jẹ̀ ìgbà tó ń tò ó pẹ̀lú sábàbí tó di ọ̀ràn ni. Àwa máa ń mú sábàbí ti wa ni. Àwọn òǹkẹ̀ yóò wá dé. Tó bá lè mẹ́ta lẹ́nu wàá kú sí a ní àmẹ́sì tọ́lọ̀ ń tẹ̀sìn náà gbogbo àbáàbù yẹn ló tò ìwọ ń wọ àbáàbù. tọ́ náà ẹ̀yin ẹgbọ́ tó wà nìyí nígbà tó ń sọ̀rọ̀ àdébí ṣùgbọ́n ṣùgbọ́n ìfọ̀sọ̀ mi bá ọ̀dọ́ rẹ̀ bọ́sọ̀ wọn bọ́sọ̀ ẹ má ṣe ẹ má jẹ́ fún wọn fún ẹ ẹ má bu owó àwọn ìyá fún ẹ má bá ọ̀dọ́ bá ọ̀dọ́ ìyá fún ẹ má bá mi wọ́n ní yá jù áyì máa ń lápá òkè fẹ́ ọmọ ìmọ̀ta ṣé ọlọ́pàá tó gbà pọ̀ yìí wọ́n yé ṣe yẹ kí. kò sí ní ẹgbẹ́ náà wọ́n kà sí iná náà nípa ti ọ̀lẹ́ ló dàbí wa kò já àtúntà ọ̀lẹ́ sábàjọ́ fún alẹ́mọ̀ àmọ́ wàdáwó láàárọ̀ tún láàárọ̀ tún tí ẹ bá ti pé fámìlì rẹ tó ní lọ gbé tá a bá ń bá owó ìbèrè jẹ́ ọlọ́run bá ti wá púpọ̀ ẹ̀ tí wọ́n yé ṣe mùsùlùmí ó jẹ́ kó jáde ní fásitì tó strong. bá ní òbá tẹ̀lé bá tẹ̀lé òbá bá ní yíwọ́ ọmọ wa ni. wọ́n wo ọmọ wa ni lè gbé tán bí àwọn tó tẹ àwọn bò mọ́lẹ̀ wọ́n ti sùtà fún wọn tóyún tì í ó ní kí wọ́n ti tó dómi kí wọ́n ti wọ́n bẹ̀. fáwọn láìka tó dé wọ́n wá wá tí wọ́n sọ fún wa ẹ mọ̀ débi tì mí nípa àwọn àlejò mi dẹ́pẹ̀ tẹ̀sí wọn náà tẹ̀sí àwọn àlejò mi lé nà wọ́n tó fún ọmọ tó sọ bẹ́ẹ̀ ọmọ mi ẹgbẹ́ ọmọ ẹ má dúdú tó dà wọlé láàpá wọ́n rẹ̀ ti bá àdíjà ọmọ rẹ̀ ọmọ táwọn ará ọmọkùnrin tó dé ìlànà ẹgbọ́n tí yóò dùn lóṣù ní káà láwọn ánìmọ̀ ìlú ìgbìkọ̀. Wúwà àwọn àárí ìlà òkun ṣèlú àti ṣèké pàtó ìkàtọ́ sọ́ọ̀tì tó bá dín pẹ̀lú mi. Máa ń sọ̀tọ́ láti bára ìgbà máa wà á dàbí. Arábìnrin wa kàn lọ wọ àkèrè ìlú tán. Ọlọ́pàá ń fẹ́ lóṣù. Làkọ̀dá wá ìlà òkun tó sọ fún nípa ní ìbò tó ń gbó lọ́lọ́ ọlọ́run ti sọ ní ìlànà àti wá fi kún láàrin torí nínú ìlú yẹn láàrin tí wọ́n láwọn ti tẹ̀lé ìfẹ́ǹdì ilé ìjìlá yìí àdébíwá ní pàmòbá ọgọ́rùn-ún nàìjíríà láti ìgbà náà ọlọ́run bò bá ti kàn jẹ ìlà ìfáwọn àfẹsẹ̀ kan àfitàkùn ẹ̀ lápò. Ẹ̀dẹ́sìn ọlọ́ọ̀bá náà bẹ̀rẹ̀ àmọ́ àwọn àgbà bẹ́ẹ̀ ti ṣe ń lọ lọ́wọ́ àwọn ọgbọ́n. òun ni síláàtì òbọ̀ yìí gbọdọ̀ fi wá pẹ̀lú tọ́wọ́ yìí. kó sílá kan sí ọmọ mọ́ọ̀lá ọmọ wa ẹ náà máa wù àwọn ìfọ́n tẹ́lá wàhálà rẹ̀ láìláì ẹ wọ́n jọ ọmọ tó tíìkì láti ojú tó tọ́lé dáwà àtùwárà dáadáa àtùwárà ètò ìdájọ́ bá àwọn ọmọ wọn mọ̀ wọ́n ọmọ ó ìjọba wa dáàbò kọ́lá pàṣẹ pàṣẹ tẹ ẹ tẹ yóò gbọ́ mo lówó pẹ̀lú ìnáwó ní ìjọ àpá àtàlẹ́kà lẹ́yìn pẹ̀lú àtàlẹ́kà lẹ́yìn tó rọ̀ wọn ni ẹ̀rọ wọn wà lọ́wọ́ pé àti wọn máa lọ jọ ìwọ̀n ní òjì ká ló wọn wọn. wọ́n ti ń tò ọlọ́mọ ti ń tò tẹ́lẹ̀ bí ẹ̀rọ àfàwà náà lọ sí ọmọ òfin àlọ́ ní ìgbà fún ìmọ̀ ìmọ̀ náà tó wà nígbà rẹ̀. bẹ́ẹ̀ náà sọ àwọn àti máa ń bá wa ńlá. òun lẹ́sìn jẹ́ kí wọ́n làbá fẹ́ dé àwọn èèyàn ń jà sí màmú náà. wọ́n jà sí ẹ̀rẹ́ ní òun lọ́wọ́ ẹ̀dẹ̀. ọlọ́ọ̀bá ti tọ́jú àwọn àṣà tí màá fi ń tò kẹ́kẹ́ ìfẹ́. táà tó ń lò ó ọlọ́run bá rí sọ́kù ṣòro kó yá àtàlùkù àlẹ́ àjọ wà sọ fún wọn pé kí ìyí kẹ́ fún mi lówó lórí fún àtẹ̀kọ́ mọ̀ sí lówó mi bẹ́ẹ̀ lówó nǹkan yẹ ọ̀kan tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi ọ̀rẹ́ ìlànà ìnáwó tẹ́lá pẹ̀lú pọ́ọ̀lù àlùmọ̀wọ́ dẹ́kun ẹ pé ní àti àjọṣe ẹ̀rí tẹ́ ẹ̀ bá tẹ̀ ní gbadáwà ìjọ. ẹ má ti bẹ́ẹ̀ lè ló bá ẹ ọba kí wá wọbi ọba ṣe rí láwùjọ ní islam islam ẹ̀sìn tó ń tọ̀ sí ìlú ẹni kò náà islam ẹ̀jẹ̀ ẹ̀sìn tó lófin àbí tó lófin tó lófin. Islam again ẹ̀sìn tó kú ní ìjọba ni kò dàbí àwọn òfin yòókù. Òun ni mísíkà ìmọ̀síjára náà ní ìwé àwọn òfin yòókù. Sábàbí ẹ̀sìn tó ní ìwádìí ní ìjọ tó ní ìjọ tó bá wà láàrin wa àtọ́ lọ́wọ́ tó ń gbúdọ̀ ní ìbàdàn tó ń pè ní ìjọ tó ń mọ̀ nù. Ẹ̀rọ ló ní mọ́ sẹ́ni ti sẹ́yìn ìjẹ̀mú ìfúnláyé dé abẹ́ ìjọba àtúnṣe nínú ọ̀nà náà sọ pé kó fún títà ní tóbi lọ́wọ́ fún títà. E àwọn Romans ni wọ́n ní ìjọba òun náà wá jẹ́ citizen lọ́dẹ Romans ní santa. Jésù bọ́lú lórí ìjọba àsìkò tiẹ̀ tó ẹ̀sìn ìtàkùn ó ń lẹ lábẹ́ ìjọba. Ìyẹn náà lòdìbò náà ti dọ̀rùn ẹ̀mí sẹ́lẹ̀ ìjọba náà wà lọ́tọ̀. Bàálù sábà lọ sẹ́lẹ̀ nípa sí náà òun lolórí ẹni òun lolórí ìjọba àbí àtẹ̀jájọ́ra ní ẹgbẹ́ náà bọ̀. Ìjọba olórí ogun tó gbogbo ẹgbẹ́ síbẹ̀. Tó bá bá ní wọ́n bọ̀rọ̀ ìsìláàmù, ó lè pè yẹn. Ìjúbẹ̀ ti ní ẹ ní ìdí olórí ẹ̀sìn níbi ìjọba. Níbi tí òbá tó wá sí mọ́ òbí àwọn òṣèré tó bá ní wọ́n dá àti ìjọba bá lè ṣe mọ́wọ́. Òun ní bí ẹgbẹ́ ìrọ̀lẹ́ ìgbọ́mọdé. níbi iṣu tí wọ́n fẹ́ gbọ́ nínú ìlú ìyàtọ̀ ń bẹ láàrin láti fi wọn fojú wò láàrin òṣèlú ilẹ̀ yìí. ẹ̀yọ́ ìgbé ẹgbẹ́ òkú ọmọ ní àwọn. àbí ó ti kọ́ ọmọ ẹgbẹ́ wa. ó ní pé ṣẹ́túlẹ̀ láti wọ̀ ẹ̀dẹ̀ ìrìnàwó àṣà tó káàkiri bá ń bọ́sẹ̀tì tó kọ lẹ́yìn fọ́tí lẹ́yọ̀ títí di bí eighteen something irú bẹ́ẹ̀ ti ṣe ilé ẹ̀yìn ìbá ti ṣe ilé àlùfá iṣẹ́ òṣùpọ̀ kójú ó dé tó wá ti rìn bọ́ ọ̀rẹ́. ọ̀hún ṣe tó ti ní gbogbo àwọn sọ́jà ọlọ́ba lọ́ba táwọn náà ń bẹ́ẹ̀sì papọ̀ tí wọ́n ti ṣí kù tó lé lọ wọ́n gbé wọn kú. ẹ̀sìn lórí ìjọba òun ló lẹ́sìn òun ló lè kọ̀ọ̀tún irú gbogbo ṣẹlẹ̀ nílé ẹ̀dúgbò. irú gbogbo ṣẹlẹ̀ nílé ẹ̀dúgbò. torí jọba wọn bá tẹ́sán káàkiri ní ìtúṣà tẹ̀lé wúlò ẹ̀kọ́ ìlẹ̀ tẹ̀lé àpá tẹ̀lé pàmpẹ́ tẹ̀lé pàmpẹ́ èyí ò ń ṣí ní ìtàn àgbáyé nílẹ̀ Yorùbá ti nínú tọ́wá lé sí tó kí ló wá kò tó kéèké bá ti wá dáhùn tí wọ́n ṣe rárá òun ló wá bí pé ẹgbẹ́ pọ̀ kan wá ń kájẹ́ kí ni mùsùlùmí. Bẹ́ẹ̀ bá lu àsùpà àkọ́kọ́ gbogbo ìlú ní àwọn ẹgbẹ́ táwọn àtàwọn ti àtàwọn ìsìlámù ẹ̀rọ ìsìlámù tẹ́ bá lù lé kí ni míṣà wọn míṣà wọn ò sì àwọn ọmọ àtúnlẹ̀. Lọ́lẹ̀ iṣẹ́ àwọn mùsùlùmí wá torí wọ́n ti á ah, àwọn mùsùlùmí ní education tó wọ́n ti fún wọn education ní gbọ̀ngàn tó wọ́n di christian àtijọ́ àwọn ọ̀sẹ̀ dé ilé tẹ̀lé náà wọ́n ti sáyẹn lù láti ìwọ̀n lóye ọlọ́ kó sàlẹ̀ dáadáa gbogbo iṣẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ ló gbà kí ni bá kù sí wọn àkókò sàlẹ̀ kò fún èyí tó ti lágbára oníṣẹ́ rí ìtàkùn kò sí ìjọba àti ìtàkùn ṣe é torí pọ́ mọ̀ èèyàn kí ìdí kírísítẹ́nì náà ló sọ̀rọ̀ súnà ní ìwé gbọ́dí sílẹ̀ bá lọ tọ́jú súnà ló màá ó lára ìṣọ̀rọ̀ ìgbà tó ń gbalẹ̀ síbẹ̀ ní báwa ni wọ́n bọ́ mú àwọn èèyàn yìí kalẹ̀ tí wọ́n ṣẹ̀ bá bíríjì lórí nǹkan kí ló fẹ́ bá jà ẹ̀ ní báwọn jà ní ṣùgbọ́n bóyá tó ń gbé lásìkò bá wọn èyí ló mú lọ́kàn ní ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ pé nù. ìkọ́ ẹni tí ò bá fẹ́ kàtí yóò fà fún ẹlẹ́ ààrẹ sọ̀rọ̀ tó lórí bọ́ọ̀lù. ẹni tí ò sí fún láti fẹ́lẹ́ ààrẹ sọ̀rọ̀ lórí òdòdó rẹ̀ tó wà fún ẹgbẹ́ ẹni tí ò sí fún láti fẹ́lẹ́ ààrẹ sọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ òfin bàbẹ̀ àti ìṣòro àwẹ̀ ẹ̀jẹ̀ òfin bàbẹ̀ àti ìṣòro èyí làwọn ètò ìrírí àti ìmọ̀ ó sì bá àtọ́rọ̀ mi. ètò ìrírí àti ìgbé sódà ká máa ń ta àwọn agbọ̀dọ̀ ní sáyà tó wà. ẹ̀jẹ̀ òfin bàbẹ̀ ìjọba tó ń bọ̀ kò ní ṣe òní àwọn ṣé àwọn tí wọ́n bọ̀ wá. tó bá àwọn ṣé ìjọba tó wà ní ìlú àwọn gbogbo ẹ̀ náà kọ́ ẹ̀ka òjò lọ lórí yóò mọ̀ nǹkan ló lẹ́sìn iṣẹ́ iná wa pọ̀ ló ṣe tó bá fẹ́. èyí lọ́rọ̀ kó ta ṣe mí. bí ìsìláàmù ṣe jẹ́ sí nǹkan tó ń bẹ lẹ́yìn ìsìláàmù jẹ́ kí ni kó wà agbára. gbogbo tí àwa ní lágbára tó ló ṣòro fún wà lẹ́yìn láwọn ìkọ̀rẹ́ àwọn tó wà mọ́ àwọn ẹgbẹ́ ìṣẹ́. tó pẹ́lú ìwé wípé lórí bí ìdíje bá ń gbọ́rọ̀ ọ̀lọ́ lé e ìgbà tí wọ́n ti wọ́n ti rí ọ̀sẹ̀ náà tó ṣe tàbí mo sọ ní wọn títẹ̀ nù wáyé ẹ̀dẹ̀ káàkiri ọba sì yẹn ju rẹ̀ kí la àwọn ẹ̀dẹ̀ bọ́ọ̀. ètò àtúwà béèrè ní èyí ò bá bóyá pé níjọ bá ní institution tó wà fúnra wa tó tẹ̀sí wa pé ní ìgbà tó ní ṣe é ẹni tó bá ti wá fún àwọn ènìyàn lórí ìgbà tó ti wá òfin jáde ẹ̀ bá ti rẹ̀ ìfá àtàwọn application lè dì lẹ́ẹ̀kẹ́ tẹ̀sán àwọn nǹkan yòókù rẹ̀ á pé education ló wà important education ló wà important nǹkan yòókù àwọn ọ̀sẹ̀ bàbá àkùsì ní sọ pé wo tàbí àti náà fàájì àkúrò ọ̀la ní ìgbà àwọn fi yẹ kí wọn lẹ́yìn náà ẹ ó wọn ẹ̀sẹ̀ tí bá wọn fi tán a nílò tán tó ṣe tó bá fi kùsẹ̀ ṣe wọ́n ṣé kí wọ́n mú sí gbọ́dọ̀ máa ti lọ náà pé gbogbo ọmọ tó lọ́jọ́ ọmọ mùsùlùmí ẹnu fúlàní ẹ̀ta náà nìkan wọn gbogbo ẹgbẹ́ lẹ́gbẹ́ yẹ kó hàn nígbà kó yẹ kó ṣe ìṣẹ̀rú lọ. Ẹ̀yìn ìdílú nígbà tó fẹ́ lè kàlẹ́ rí. Àwọn ẹgbẹ́ tó bá wọ̀ mí lẹ́yìn lórí àwọn ìdílé kan tí a ń tẹ́lẹ̀ bá wù ú nínú alákìtẹ́. Wọ́n lóore pé nípa pé ọba yìí ti tẹ̀sán mọ́nà sá. Ṣùgbọ́n wọn wá ní níta àwọn ìdílé. Tòkí láti wípé bá a bá ṣe nǹkan kan lásìkò kan tó bá wa tó wà ìfọ̀ náà kò sọ tó bá kò ní bá ti kọjá tó bá ti àjí àwọn yẹn tó ti kára wọn kílẹ̀ tó ní wí ká gbọ́dọ̀ ti kú òun láti mọ̀ sí pa. Àwọn ọmọ ẹ̀dùkéṣìn wọ́n ti lù ìrẹ̀lẹ̀ ìgbìmọ̀ kí wọ́n ti gbàgbé. Báwa bá ti ń sọ̀rọ̀ kàwé yìí nínú ẹgbẹ́ ẹ̀sìn sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ìfàlẹ̀ bàbá àti nǹkan mẹ́ta ń bẹ táwọn mùsùlùmí tá a gbọdọ̀ mójútó tó ṣe pé a ti lè dé ìlú wà wá dáa. pé gbogbo èèyàn náà ló gbọdọ̀ rí táwọn kan bá ti wá ń ṣe ká fún wọn lóye. àwọn táwọn náà ń ṣe náà sọ̀rọ̀ wọn gbọdọ̀ wá dáta òbí yìí wọn gbọdọ̀ kà mí nù. bọ̀ká ká ṣe lọ sórí pé àwọn òbí tó ta ojú ara táwọn ṣe òkú lóru kí ni nǹkan mẹ́ta education. education àkọ́kọ́ ọ̀rọ̀ owó bẹ́ẹ̀ ni ìdílé kan ní ṣẹ́ńtà tó health lásán tẹ́lẹ̀tẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta kọ́pẹ́ àtúmọ̀ kankan láti máa náà sì náà níbi ọ̀rọ̀ ilé ayé wọn tí ó sì lè kọ́mplimẹ́ǹtì ẹ̀sìn wọn. Tabakọ̀ education under education náà kí ni kí ni tára jẹ wa àbí education kan wà fún how to make a living and how to live. Kí láàṣì táwọn ìbí jẹun. IT AIB kìíní kan technology field application ẹ̀ àtẹ̀yọ́lì gbogbo ẹ̀ náà ó bẹ̀rẹ̀ fi ṣe. Ẹ̀rí kejì òun yẹn náà papọ̀ ó lórí táwọn social mobility ẹ̀ níwà ìgbẹ́ ẹ̀wà èèyàn olé wa lára ó wà nábì kan sọ wípé yìí tó kù lásán ní lágbájá o àwọn ìgbà tí wọ́n sàdúgbò máa níbi ìfún ní iṣẹ́ tí yóò ṣe fún ara mò ń rán bàtà ni kò gbọdọ̀ sísàlẹ̀ tó o ti ń máa nígbà mi lè wà á sàlẹ̀ ẹ̀gbọ́n ní ẹ gbé lọ́wọ́ àbá kan gbọdọ̀ sí yẹn wọ́n ọ̀pẹ̀ lọ́wọ́ Thank you láti lè fi lágbára láti ṣe ọ̀nà. Lẹ́sẹ̀ ìdálẹ́ tí mo dákọ̀ ìdílé ọ̀hún dáadáa. Òun fún mi sọ fún mi pé Haúsá jẹ́ ìkẹ̀ ìsìn láì àwọn ọ̀gẹ́ ìgbàgbéra. Ẹ̀yin jẹ́ ìgbàgbéra. Tẹ̀sẹ̀ fún wa lóko. Wáyé. ẹ̀yọ́ ìdílé ní ìdẹ́sẹ̀ àti ìjọba náà la ní nàìjíríà kò sẹ́ni kò sẹ́ni gbọ́ ẹ̀ṣẹ̀ kan lówó ní south west but ẹ̀yọ́ ti ẹ̀ẹ́dì alákàrà yóò sì dúró pé ọmọ mi yóò olówó ṣùgbọ́n ó wá ní bọ́mọ rẹ̀ yẹn lọ kó lè dúró ẹ̀ kọjá àti táwọn tó ayé àtẹ̀sí ń lọ papọ̀ ni. ẹ má ṣe ká sọ pé torí pé afẹ́fẹ́ àwọn èèyàn lẹ́sìn káko ojú kéré wà àwọn èèyàn tí ń dé káwọn mùsùlùmí náà wọn lágbára sí ayé káfẹ́ẹ̀sì tó máa ń lò. mẹ́tẹ̀ẹ̀ta tí mo dá sọ yìí ẹ bá mi tọ́ bàbá mi sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run máa ń sọ fún wa pé àwọn tọ́lọ́ ọba ọlọ́run máa wà lóṣù àlejò ipe òun ti fi tọ́lù tọ́lù òun ṣe lọ́ba lórí wọ́n ní àtìlẹ́yìn àfúrúmù ìyàwó ìmú ìwà lẹ́yìn náà báwo ni wọ́n ti jọba fún wa wà láàmú ìgbà láàtà nígbà olówó àwọn owó làkọ́ pété pápẹ́ pọ̀ ọ̀fẹ́ ní múlò ọ̀fẹ́ borí àtòwò àná.

Jésù àmẹ́rẹ́. Tó ẹ gbọ́dọ̀ wà máa kọ́ nínú rẹ̀. Láti gbọ́ pé káàkiri ilé ìwé ìsáàmù ẹ̀rùn tó ń tẹ̀ gbangba èyí ti ń yàrá mi. Ẹ̀sìn tó tó kọ́ ní mẹ́tì láàbù rẹ̀. Ọlọ́run tó sọ́dọ̀ bá níjọba náà wù yìí. Ọlọ́run tẹ́ bẹ̀rẹ̀ ìgbà pé àwọn ìrìnsì. Ó ní láti máa gbàgbé yìí haúsá lè gẹ́ẹ̀tì ẹ̀sìn láì tó gbọ́dọ̀ institution kò gẹ́ẹ̀tì ayé o. irú tí ẹni tó wọn lówó ń gbé ṣe nílẹ̀ yorùbá haúsá tí ò lówó lè ṣe. torí tó kò ń fi rìn láì lórí institution yẹn kò fẹ́ sáà kankan ṣe jẹun tíjọba bá ti lè ṣe àtúnṣe. yorùbá gẹ́gẹ́ lẹ́nu méjì yìí náà ní báàgì ìdájì méjì yìí ní báàgì ìdájì. tọ́ problem alákọ̀ọ́kọ́ ṣe ń pa ìdílé òun ni wípé ìgbà tí ìsìláàmù ò wọlé Yorùbá individual ló gbé ìsìláàmù wọlé jihad wọlé. láti ní náà ń tọ́nà gbogbo kápákápá tó kù nílé ẹ tẹ́lẹ̀ tó jọba tẹ́lẹ̀ tó pé wọ́n wá tíré làwọn èèyàn lórí ẹ̀kọ́ òfẹ́ kan ní mapá. ilẹ̀ Yorùbá éèdì nígbà ẹ̀kọ́ wọ́n ń ṣe páàkì wọn máa ń tán dá. òun náà ti fi bẹ́tìrì pé èèyàn ọgbà ẹ̀sìn yóò sì máa tẹ̀lé tó tún bá náà yóò máa tẹ̀lé mọ́ tọ̀ tẹ̀ wá ní irú eléyìí tẹ̀wájú wọn ṣe yìí kọ́ tá a bá sọ̀rọ̀ tọ̀ bí ẹ máa ń ta ọdún ìtàn tá a bá sọ̀rọ̀ tọ̀ bí a sọ̀rọ̀ tọ̀ bí olùdókòwò yà rí tọ̀ bí olùdókòwò yà níta tó tọ̀ olùdókòwò yà ní pé ká gbọ́ lọ́wọ́ ọ̀pá ní bí kàtí ń jẹ́ rọ́bù rọ́bù ni pé òun ló dá wa òun ló pèsè fún wa òun ló rán jù gbogbo nǹkan tá a ní yìí pátápátá ní ayé ló lò ló pèsè olùrùbíyà olùyíyà ni ìtọ́lọ́ ọba tó ń jẹ́ ọlọ́run pé ká má sí nǹkan mi ká má tẹ̀lé mi yàtọ̀ sóun fẹ́ẹ́ bá ti pé yóò fẹ́ yàtọ̀ sọ̀rọ̀ èrò èyí tó ń sáàpù bùkátà yìí. Ibẹ̀ ní ìgbà rùbùbíyà ní ọlọ́run ọba onípèsè owó onípèsè táàgì onífúnni lọ́mọ oníkọ́lé fúnni onífúnyà ṣiṣẹ́ òun ni ó ń tó tẹ́sìyàn òun ni ìdíkòrè ọmọ rẹ̀ òun ló wó yẹn ṣàkóso rùbùbíyà. Olùmíyà pé òun ni màá sìn ìgbọ̀rọ̀ ìgbà mi èwo ló lọ pẹ̀lú sábẹ̀ ṣe rí nígbà tí wọ́n gbẹ́sìn ẹ̀rí òbá rògbòbíyà ni wọ́n fi fi ìbáwọn yìí. rògbòbíyà ni tàwíìdì bí àbíyà ni wọ́n ti dé ẹ̀sìn wá fún wa pé ẹ tó bá ti gbà síláàmù ọmọ bá ní wọ́n gbà síláàmù ọmọ ìjẹta ẹ ọlọ́pàá ogun wọn tó irú síláàmù tí wọ́n bá bẹ́ẹ̀ pé níjọ́ tí wọ́n lọ bá àtàbà bá àdáàmù níjọ́ ìgbà tó wọ́n ti fi mọ́ra wọn. àbá tó wọ́n ti wá dé àbá wọn láyé tó wọ́n ọba láyé tó gbà lọ á máa lọ sá. pé ó bá ìlànà tó fi kàkà rẹ̀ yá. ṣé ẹ gbọ́ mi? ṣé inú sọ inú òdùbí yà ni? إذا ولما كان علم النفوس بحاجته وفقره إلى الرب فضل المسلمين بهاجات من مصادر الى الاختلاف المحبوب فقط المصادر وقد لدفع حاجاتهم من عاشر كل العاشرة كان إقرارهم بالله من جهة ربوبيته أكبر من إقرارهم من جهة الوهيته torí báwo èèyàn bùkátà àwọn àkọ́kọ́ fẹ́ bíà tẹ́wọ̀n bá mo ní ìbátà ọlọ́ọ̀bá níbi ìbátà ó ta wá nínú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlá sí nígbà táwọn àbáta dé sọ ẹnu ibi fún ọmọ fún wọn lò ìyẹn on the basis of that làwọn sáńtà dáhùn dáhùn dáhùn. Sẹ́wọ̀n tó wá ń ṣe ìbáwò àti ìròyìn tó máa ti wá gbà síláàmù yìí ìyẹn ní ìlànà fún àwọn ọmọ fún un. Kẹ́rin tó bá ti wá gbà síláàmù tó bá ti pé ọmọ ló bá fẹ́ bí yóò fi mà yóò ẹjẹ́ àtàràtà náà o. ẹjẹ́ àtàràtà ìlẹ̀ náà o. ẹjẹ́ àtàràtà ìlẹ̀ náà o. wọ́n tó wù bí yàtọ̀ náà lọ́wọ́. tí wù bí yàtọ̀ náà ti fẹ́ ọmọ ìgbà lọ́wọ́. ẹ tí o bá ti ṣe ni wọn bò kódà tí yóò bá wà ẹ̀ tó wá ní yóò gbẹ́ sẹ́yìn o ó dàpọ̀ ṣọ́ọ̀ṣì òòtà náà ó kàn fẹ́ lu òòtà ni òun ò fẹ́ sẹ́ nígbà tó fẹ́ ti kankan òòtà sẹ́kù nígbà tó fẹ́ ti yóò ti sọ fún pé òòtà náà bá ti gbè mí òòtà ti ń mú lọ. Tọ́wọ́ bá ta ṣe ó gbọ́dọ̀ wúlò ní o, bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ẹ́ ṣe kó wúlò lọ nígbà táwọn àfáàní òde níjọ́ irú tí wọ́n fúnra mi. ó sì máa yóò gbà á. ẹjọ́ gbàgbẹ́ tó o ní sábà ti di eré rẹ̀ wọ́n ṣáà ti wọ́pọ̀ sí i. So, you slap me wọ́n ti fún un. ṣùgbọ́n tó ní òbíyà ni abẹ́ ti pàtẹ́gù kí ni òbíyà. ó gbọ́dọ̀ ṣe nǹkan ní àtúntò ẹni bá ẹni òkú ajé lè bá mi yanjú ẹ̀. ìyẹn ni wàhálà náà tí àwọn tó ń pèsè títà òní yìí ni wọ́n ti wó náà. Iná o, ó kàn sọ pé láti ta ni, ó sì sàn ní àpá ah, nítorí. Nígbà tí àwọn tọ́jú ìsìláàmù wá, wọ́n ṣàṣẹ́dọ̀ aláàárẹ̀ ńlá lásán. Táwọn ilé ìbá tẹ̀lé wọn. Táwọn ilé ìbá ti ń sọ̀rọ̀ Ifá, àwọn náà sì wá sí lágbára rẹ̀. Eh, pé tó bá sọ pé eh, ilé ìní ti gbé wọn wo ẹgbẹ́ eh, ní kíní kan wọ́n gbọ́ pẹ̀lẹ́ kalẹ̀. ọlọ́run ti lábà báwùsà kí náà bẹ̀rẹ̀ nígbà náà bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀. àwọn ọmọ pé so ní ìgbà láti lábà wà pé ìgbésí nù. ẹ̀yìn àti òkèké ìbára bẹ ṣírí ẹ̀yìn ṣírí tù táà náà kìí ta kò táà ní ìbálà tó ti lọ́kọ́ bá lọ. ọlọ́run á ti kọ́ bá lọ. ilé ìgbà tó ti kíni ìṣẹ́kù àwọn àkọ́gbẹ́ gbé tó gbé àwọn fẹ́ jẹ ìṣẹ́yìn fẹ́ ṣe é. wọ́n fẹ́ jẹ ìṣẹ́yìn fẹ́ ṣe é. tá a bá wá rẹ́ nìkan wọ́n wá kẹ́kẹ́ ló tó wà máa mọ̀ òṣìṣẹ́ ìyá. títọ̀ ìtọ́jú kò fi yá nìkan ní ẹ̀rọ nílẹ̀ ìwọ̀n jẹ́ pípọ̀ ọ́ àánú yóò wá mú ẹni ẹni ká lágbájá ẹsìn yóò ti pè é yóò ti pè é kéèyàn ń jẹ́ rígbìn táwọn àbá àtòótọ́ káàkiri sí ilé ẹ̀ka ti lọ. kìíní yẹn náà ní ìlú ìgbé ẹ̀ka ti wọ ilẹ̀ Yorùbá ní ìtọ́ àkábìlà àwọn sùn náà àwọn ìlú ẹ̀ ń dáhùn ọmọ orú àwọn ẹgbẹ́ táwọn ń dálé àti táwọn àtàlá táwọn náà lọ náà tó pọ̀ tó ń bá wọn sẹ́nà. Olùyà òun ti mo fẹ́ kẹ́kẹ́ sí kọ́nà mo sì ń wọ̀ ju pé àdúrà àdúrà àdúrà ni tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run kì í ṣe tí mo fẹ́ ṣe fọ́lọ́run. Èyí mo fẹ́ béèrè òun fẹ́ béèrè ni kúrẹ́ láti lọ́wọ́ láti wọ̀ láti wọ́n tó ń jọ kọ̀ọ̀bá yẹn. Lọ́kàn tó lé náà ọlọ́run mo ti fẹ́ràn lórí mi. Mo ti fẹ́ràn mo ti fẹ́ràn mo ti fẹ́ràn mi ò sí oṣìṣẹ́ ọ̀hún. Mo ti ní kí n ṣe àwọn oṣìṣẹ́ ọ̀hún. Lánàá ọdún mi, ní ìsanwó mi, bá a yanjú rẹ̀ ọ̀tọ́ wá sí gbogbo ẹ̀sán yóò wá wúyọ èèyàn fúláàtì tí a lọ tọ́ mọ́tíláàtì mo fẹ́ kó ìlú mo ti wá wọ́n yọ. awak telah sudah dengan bukan bermuara. Kita bukan bukan Hmm? Nijo, dapat bawa orang apa nak tak? Once mu ota ini, once mu ota, asala tu bini bini bini buah buah Okey, orang ini kan kau mahu kan ubek ìbò wò ó gbà lọ́dọ̀ ọlọ́run nìkan ní wọ́n fi ilé èèyàn tẹ̀ kì í ṣe. Ah. Ah. ẹni bọ̀dì tó bá jáfẹ́ ìdí tó tó bá jáfẹ́ yóò mọ̀ pípé ha ah! ṣé wọ́n rí ìdílé tí wọ́n fi rí pé èyí ṣùgbọ́n kò tí ì pé èmi bẹ́ẹ̀ ni bá rí ẹnì kankan tó ń bá lóun bá dá sàlá àṣùlẹ̀ ẹ́ tó bá dábàá tọ̀ bí lùlù yíyá fún wọn bó bá lóun ó bá sọ pé níṣẹ́ ìsọ dákun sọ kọ́mọ̀ yóò náà máa wọ́n ti trọ́ọ̀tì rẹ̀ àbí àti aláṣẹ ìsọ̀ yóò náà fún wọn. kó o má sọ̀rọ̀ pé báyá sí mo fẹ́ jọ̀gá lé lórí ìjọba àmọ́ a gbọ́dọ̀ sọ tó ń gangan ni kókó ẹ̀sìn tí àwọn ànábì ọlọ́run ọba Thank you tó ìyẹn ń bẹ lára nǹkan tí ń fa ìdíjú méjì hmm. ẹ wò dáadáa ẹ wò dáadáa tí wọ́n lọ sọ olùníyà ni olùníyà ìníjà wọ́n yàtọ̀ fẹ́ táwọn bá jà wíìsì ìdámọ́tò náà. àwọn ẹ̀yẹ́ máa wò ẹ̀yẹ́ kó o ti tó wọn lọ́wọ́ ah, kọjá rí pé àfẹ́ bá àwọn kápá wọn sọ̀rọ̀ báyìí kápò wọn sílẹ̀ gbogbo èèyàn lé wà. ẹjẹ tó tó ọlọ́pàá ṣe fún wọn lọ́pàá fún ẹ pátá. wọ́n á ti bá wọ́n á tó wọn lọ́pàá ọ̀sùn kí ni ẹgbẹ́ tẹ̀lé ìlú ń fi Jésù lọ. ìṣe yí Jésù ní ìyá rẹ̀ ó lé ìyá rẹ̀ ìwọ tí wọn wá ń pe ṣéwù kan tó ló sọ òun ní fún ọ lóúnjẹ náà. oníṣẹ́ òkè ní fún olóúnjẹ òní fún olómi òun fi hàn kan òun gan ló ń gbé eléyìí tí àlẹ́bí ọ̀lọ́ ní fífi yìí wọ́n á sọ ẹ tí wọ́n fi kó balùwẹ̀ tó kò ní lẹ́kẹ̀ pọ́ọ̀tì tó ń gbọ́ irú fóun fọ́kìlì náà ó bá òun náà bí àdìkan ló wà lọ́wọ́ ẹ̀ tẹ́kùn lẹ́sẹ̀ yẹn tẹ́kùn yẹn náà ní gbogbo àwọn dáwà ló ti wá náà wá ẹjẹ dáadáa ti ti kalẹ̀ ọmọ mùsùlùmọ́ ti ti lẹ́nu ẹgbọ́n àwọn ìṣẹ̀ náà ní bẹ́ẹ̀ káàdá ní káàdá máa fà á kó má ti lọ káàdá máa lóde náà kọ́ọ̀dà yóò bá adé ti lókè mú wọ́n ti ní ìṣẹ̀lẹ̀ bá wọn fi ẹ̀ máa wé nílà fóun náà kó wọ́n ti lọ lọ́dọ̀ àwọn tó kú ẹ̀ bá ẹgbẹ́ lọ onígbé òun kọ́ òun fẹ́ jẹ Tí kàlá wá náà wọ́n dé lẹ́nu ìrìn tó bá ti kó ṣe àtàánú wọn kàǹtàǹtà kàǹtàǹtà tàwọ̀kì ìdíyà gàdìyàntòkó lọ́nà ọba ti náà torí tó gbogbo èèyàn náà nígbà náà tó lé ní ọkọ̀ kùtù ẹ̀ ìdíyà àwọn ẹ̀kọ́ tó mọ̀. láti lè fún aṣáà tó lọ́nà bá ti bẹ̀ rọ́bà nínú àgbẹ̀. because rọ́bà náà ni àá fi sọ bùkátà wa sí ọlọ́run rògbòmíyà ti bùkátà ìdásí ọlọ́run dìbọ́sà rẹ̀ bọ́lọ̀ wá ní rògbòmíyà tó dìbọ́sà yẹn wọn ò ní sọ kí ni àwọn òṣèlú tó ń tẹ́tí tó ń palẹ̀ ní pé ọlọ́run kan láti wá rí ìtòǹtòǹ níbi tó di àgbàtà ìlú wa. òun náà ló ní fámìlì ẹ̀yọ̀ kan ló lọ pé ìwọ ló jẹ́ pípẹ́ ìwọ jẹ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ náà sáré ẹjọ́ ọ̀bá ọkọ̀ dá lóhùn.

ká má gbẹ̀rẹ̀ mú nǹkan ní yàtọ̀ sọ́lọ̀ ẹ ká má fi wòlí ní pẹ̀lú àtàkùn kò sí òde nínú tọ́ọ̀ṣì àwọn kan tí wọ́n rò pé gbígbó ẹgbẹ́ dúdú dáhùn. pẹ́sẹ̀ bẹ́ẹ̀ máa di ohun bálu pẹ́sẹ̀ bá ń tẹ́ kí bílíkì ní kì máa wà mọ́. ẹ padà sínú kùrọ̀ àìsàn onídìí wo gangan lọ́wọ́ ọba fi kù bí àtúntàkọ̀ àtọ̀gbọ̀dé ìfọ́sùn àtẹ́wọ̀kọ́rí ọlọ́run yá ìlú àná àpẹẹrẹ ìlú ìbúdú rọ̀bà ẹni ọlọ́run ọba ní alẹ́ rẹ̀ pàlàpọ̀ ọba tó dáyé ẹni ọba tó dáyé ọba tó dáyé ó fi tàtẹ̀lé tó tẹ̀ fi sèé wọ́n lè tún tàtẹ̀ sọ fún ibò ọba tó dá àtúntà orí ìlà àtàkùn tẹ̀tà nígbà tó lọ́wọ́ àtọ́ńtà ńkọ́ wo ó sì fi bá káyà tó tẹ̀lé ní bàlá tẹ́lẹ̀ àdúgbò ìlà àdá tó olú ní àdúgbò sí nínú kankan tí wọ́n bá wọn. ibi táyì máa ń ra kankan òun ni pé jíjọ náà ti rá àwọn èèyàn táwọn àrí lọ́ta nílẹ̀ tẹ́lẹ̀. èyí ò jẹ́ kọ̀kọ́ tí gbogbo ìgbé gbogbo tó ń kókà lọ́wọ́ jùlọ kájọ sọ pé ẹ wo kùrọ̀ánì ẹ wo súnà nàìjíríà tí wọ́n dàgbà wáyé ìdàgbà má dàgbà àbá àkàntà mọ́tọ̀rọ̀ sàwùdí kankan mọ́tọ̀rọ̀ mísọ̀ kankan mọ́tọ̀rọ̀ mọ́tìrì kankan mọ́tọ̀rọ̀ tọ́kì kankan kúrò áyì ní owó. gbogbo ìjọba àjọ fíìsì mọ láyé láyé lọ́wọ́ ìlànà àwọn tó bá fíìsì bẹ́ẹ̀ láyé láyé ìdáhùn mi ni àlùmáàbù a gbọ́dọ̀ ṣe lù ní àkọlọ́ àdéhùn àná. So it is Malaika. This is Malaika Jila Hayu Bakusen Kudai. So this is Malaika. This is Malaika Jila Hayu Pèsè tó ní bùbí àdínsá ti fọ́mù ìsáàtà àwọn ìlàkìyàn pa àwọn èèyàn mọ́ra fún wọn parí tẹ̀lé lára. Irú ẹ̀ tó ń tẹ̀lé o, èyí wọ́n ti wọ̀ ń gbọ́dọ̀ parí tẹ̀lé. Anásùnù máa ń tẹ̀lé ọkùnrin kan wá tó gbà ọwọ́ ní káàdà bíi fún omi ìta ẹ̀sán sọ ẹ̀kọ́ nínú owó ọjà nínú owó ọlọ́run. àlejò àbọ̀sán pé òun fún ní àwọn àǹkúnmí tó wà láàrin òkè méjì tí òkè kẹrin jẹun dáhùn ní dájú ní hundred times àríyí àríyí ìdí ẹ̀lọ́ àdúgbò ìgbà. bọ́ọ̀lù ni ó ní ó ní káyọ̀ ìyàtọ̀ ẹni ẹ̀yà àbí ẹ̀wọ̀ ẹ̀ka wọ́n lọ sí ìsìn rẹ̀ jẹ́ ó ní á ẹ sọ sẹ́yìn pẹ̀lú ìlà Muhammadan yóò fi àbọ̀ àwọn ìlà yàtọ̀ ìfà ẹ Muhammad ń fúyẹ̀ lẹ́sìn ẹgbẹ́ yóò tẹ̀sẹ̀ wò sí ara tó ẹ fúyẹ̀ tó o ara sì máa ń gbàgbé wà nínú àwọn ìlà ìṣẹ́ láti tó náà kọ ẹ máa ń tẹ̀sẹ̀ ó bá Islam tó ṣe ilé ìjọba tó bá Islam ti fi ayé ayé lọ àmọ́ tó bá Islam tán Islam ó wà á lù ú gbogbo ìlú ìjẹ́ ìyẹn àpàdé ẹ̀ ẹ̀gbọ́n tó àǹtí ayé òkú parẹ́ ẹgbọ́dọ̀ tó bá bá tó àtàkùnra wa. pé ìtàn yìí ìtàjú wa ó hàn lẹ́bi bákàrà láti fi pọ̀ ó bá obìnrin ló pọ̀ bẹ́ẹ̀. tó ló obìnrin ní ìṣèwò olùkẹ́lẹ̀ tó gàtà ọmọ rẹ̀ títí kẹ́lẹ́ rẹ̀ àwọn àti màá ẹ mà ó ti wó dáadáa ẹ gbà <laughs> pé tó bá jọ sọ́ọ́lẹ̀ kó kálukú amúra kó wájú àjùmá afẹ́tọ́ àti pínpín bẹ́ẹ̀yàn bá kà á ọmọ rẹ̀ ó lò ilé ń bọ̀ wá náà. Bàbá wa lè kó sílẹ̀. Ọba rẹ̀ ìdájọ́ wa dà ní ìlú ìlú tó bá dúró sí ọ. Ẹ̀yin orí pé tí mọ̀tò mi ẹ̀ tó bá dúró déédéé nù pé tí wàá fẹ́ kó mi sáré ní ọ̀dọ̀ tẹ́lẹ̀ ní ọ̀dọ̀. Kí ló ń bọ̀ ìdíjọ́ kò fi mú kátà ẹ̀mí? ẹ lè gbọ́ lóbìnrin kankan tó kó ìsìlámù tí ó sì ti balà. Ìyẹ̀yẹ́ dra ẹ̀. Àá òun wà tí ó jẹ ìrìn bùkátà ló ń gbé ọ̀bá bọ́sẹ̀ lẹ́yìn tó ń gbélé. Yóò tún wọ́n ìdúró bá gbogbo ìlọ ọwọ́ tó kà kan lábọ́ gbogbo àdúgbò tó bá dé táwọn ọjà àti pàtàkàtà. Ìdílé dáná. Ọ̀sẹ̀ ìtajà wà jẹ́ nìkan. Òun ni àwọn súnmọ́ òbí ni àtẹ̀kẹ́ ìgbéga òfẹ́ni bàtú bùpátà rú dáwà ní ọ̀dùn. òun lẹ́bi rí i pé yàtọ̀ fáwọn tọ́gbọ́dọ̀ tọ́tọ́tọ́ ń wọ́n padà wá tẹ̀ sí wọn. ẹ̀yọ́ ìgbé ara èyí káwọn tí wọ́n bá bọ́ lọ nǹkan sí ẹ ẹ wọ ọlọ́run ti di ara rẹ̀ torí òun kà fẹ́ jẹ ọlọ́run òun ò gbà fẹ́ ìtọ́mọ́tọ̀ òun fẹ́ jẹ́ ìtọ́ ọlọ́run máa ń ṣe àwọn àdìpọ́ fẹ́ fẹ́ èèyàn pọ̀ sí ìṣúni. àwọn táàtì nílé ẹ̀ ń pàṣẹ ìwé lórí wọ́n ní lóòótọ́ òfin bá rí sí ìwà tá a bá kó fún islam. islam tàbá gbé lọ́wọ́ ìfọ́ abẹ́rẹ́ yọ jẹ́ sí ìgbìmọ̀ ìgbìmọ̀ kí ni wọ́n ń fa wàhálà. Tẹ́lú Azẹ́kì ọ̀dọ̀ yìí, àwọn àbá àtàlẹ́sẹ́ lórí rẹ̀ nígbà tí wọ́n ń sọ ní John àwọn àfa àti òfẹ́ tí wọ́n sọ wọ́n ti ní ìtàkìlẹ́dẹ̀ dára wọn wọ́n pe àwọn tá a máa ń sọ eléyìí wà báàbíyà báwọn wàhábì wàhábì wàhábì tọ àwọn eléyìí náà wọ́n ti mú tiwọn. tọ ẹni tẹ́lọ̀ kí ni ọ̀rọ̀ wàhábíyà ọ̀rọ̀ fún àná ìlú náà tó bá ti wá di tó bá ti wá bẹ́ẹ̀ gan-an ní sàmọ́dà lọ́wọ́ wàhábì tó bẹ́ẹ̀ wà wọ́n wà ní sàmọ́dà àmọ́ yóò bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àbáàtúmí náà wà fà àfà mọ́tìrì ọ̀nà ìgbésà òbí ẹ̀dì bí ó lọ kúrò àwọn bàbá lè kìí sàn ṣe ẹ̀ẹ́dì ìjà ìdájí ṣé ẹ̀dì ìjà ìdájí náà tó tẹ̀ àfà mọ́tìrì nígbà tó wá padà sí mọ́tìrì àbúlá tó bàbá wọn tà lóun lọ sókè àtà bàbá àti ìdí àwọn títí bá ti ọmọ màdébìlà. wọ́n wá fẹ́ fáwọn ará mágbèsè ní sọ́dọ̀. bọ̀dún ni wọ́n ti dé sọ́dọ̀ pé àwọn bàbá bí àwọn bàbá bí àwọn bàbá tó bá ti lè dákọ̀ ṣé ní wọn bàbá bàbá tó kóyè. bàbá wọn wá wọ́n ti tẹ́lá wọn wá sọ̀rọ̀ bóun fẹ́ kọ́ wọn ní ìrà oníkan dáwó ló ń wúra ó lè fún wọn lọ́bẹ̀ẹ́ òkú àwọn ará. ọwọ́ akọ wọn ǹjẹ́ síra náà ta ló kọ́ síra tí wọ́n àbúrò àbábù ló fẹ́ pọ̀ ògbó ọ̀rọ̀ àbúrò àbúrò àbábù ọwọ́ atẹ síra wọ́n sọ yìí fẹ́ṣọ̀ ṣùgbọ́n ẹ̀rọ bọ̀ ọwọ́ akọ síra yẹn ní muhammad tàbí muhammad àbábù ló fún àbúrò àbábù ọwọ́ akọ sheikh muhammad ọwọ́ akọ muhammad sheikh muhammad bùnà kùlẹ̀mán kùlẹ̀mán tó ní gbàǹfàdà ṣé wọ́n àbúrò àbúrò àbúrò annabi lọ́gbọ̀n sọ́nà bá bàbá annabi tó máa dá àwọn ìwọ̀n tó ti ta ọ wá pé àdéhùn tí wọn bá wọn náà gbé nílé yá kọ́ńtẹ́ńtẹ́ ìfọ́nbà ìlú kan náà bẹ tó fún wọn ní ìdílé àwọn yìí ò gbọ́dọ̀ yá á àfáìsẹ̀ yìí wọ́n dá yìí fún ọkà fún wọn gbájú rẹ̀ báyìí ló tọ́lọ́ yìí o. àwọn tó dáwọn àfáàní ní nígbà tí ìjọ dáwọn àbí àwọn ìjọ ń bí tó gbà tó kọ́ wọn tán káwọn náà gbà wọn òdodo ni àwọn àwọn ah, ọlọ́run ìfẹ́fẹ́ ìgbà ló ti gbà wọn tó fẹ́. Bẹ́ẹ̀ni pé sábà wọn ní àwọn kan wá bẹ́ẹ̀ nínú wọn, wọ́n bẹ́ẹ̀ mú sílá mú wúrà àjọ wa. Mo ti gbogbo lọ wọn. Bọ́ọ̀ bá fún ọlọ́fẹ̀ẹ́ wọn lè fún náà jùlọ. Ẹni tó wá jẹ́ àbá lọ́jà tó jẹ́ mú kí àgbà níta olùdó náà. Tó jẹ́ àbá fún ìgbà Mọ́mọ́dé Bùrọ̀dá Alìkẹ́. Àwọn tó mọ ọmọ ọmọ ọmọ tó ń rà bọ̀ wọ́n wá gbọ́ sí wọ́n ti mọ̀ra inú wọn wá ní wọn ń sọ òwú nínú àwọn tó ṣe tó ṣe àwọn ọ̀lọ́ fún tẹ́tíra pẹ̀lú the same name bàbá àwọn ni má kọ àbọ̀ àgbàtàjì má kọ lẹ́jì Muhammadu Suleiman ṣe eh, ọ̀tọ̀ sẹ́yìn bá ti mọ̀ lórí àwọn oníṣẹ́ ti máa bẹ̀rẹ̀ sí láti abẹ́sẹ̀ orí báwọn yìí àgbẹ̀ tó kí wọn kíra jìlá àgbẹ̀ ká mọ̀ òdòdó wọ́n dà pọ̀ ẹni tó mọ̀ tó bá ti dà pọ̀ ọmọ ìgbàlódé ojú kù ní sáà ẹ wá òdodo kó sọ ọlọ́run ọba tó ní ìtumọ̀ ní ìtumọ̀. tó ní ìtumọ̀ ní ìtumọ̀ ọlọ́run ọba sọ báyìí tó ní ìtumọ̀ ní ìtumọ̀ tí ò bá ní ìtumọ̀ tí ó ń tà àti tí ó ń tà pẹ̀lú. ká má tẹ̀sẹ̀ ọmọ bá mi lẹ tí tí wọ́n fi jìnnà tó dé sí ìjà náà. tá a bá ti mọ̀ pé ọ̀nà bí ìsìláàmù ṣe wọlé Yorùbá ọ̀rọ̀ jíjẹ náà lẹ́gbẹ́ jálà ti ti gbé láti ilé jálà ti ti ṣe ó pàṣẹ pé kó náà kọ́ ọ̀hún ó kàn fẹ́ jẹ ọlọ́run náà. ẹ gbọ́ pé ilé kò bàtà wa wọ́n ní bí bàbá wa ni ọlọ́pàá tó ń jọ ọlọ́run wọ́n ní bí bàbá tó ń jọ ọlọ́run. tó mẹ́rin ti gùn lẹ́sìn tẹ́ bá lọ sí hajj tó ń gbé gbogbo àwọn jálà ti ti ṣe agbọ́dọ̀ balayi ìjà lápò. ẹlẹ́kùnrin ó ní pé tá a bá fẹ́ kí ìfẹ́ wà láàrin wọn nǹkan márùn-ún èèyàn máa ń bí ní márùn-ún. Asbabu asbabu ìfà tá èèyàn fẹ́ wà papọ̀ ẹgbẹ́jọ́ máa yá. Àkọ́kọ́ òun lè fi ẹ̀kẹ́ yìí ní àdínáta bẹ́ẹ̀ yìí ẹ̀kẹ́ ìta ní àdùnsọ́há àná ẹ̀kẹ́ yìí ní àdùnmọ̀wádà bẹ́ẹ̀. Ẹ̀ka àdá sí ẹ̀wù mẹ́tẹ̀ẹ̀ta máa ń lọ àkọ́kọ́ àti إثنين النسب إثنين إثنين المصغر معنى معقول إثنين المودة إثنين المهم شدة شدة شدة شدة Now, ẹni tí èèyàn bá fẹ́ kí unity wà tó bá ti pé torí ẹ̀ lára ẹsẹ̀ méjì ti ta wá fẹ́ kó ọ̀rẹ́ ìṣẹ̀ ń bẹ. Ẹ ká lu fẹ́rẹ̀ ìṣó. Ẹ káfí lè wọ màálù. ẹ yóò rí pé ẹni tó bá ti fẹ́ ìbá àbúrò ìta òní ni yorùbá dún bẹ́ẹ̀ bá jọ ṣẹ́ ẹ̀ ní máa bá tẹ̀ wà ní sábà bá jọ màálù yìí sálọ̀ ni ìmáàmù ẹ̀gbọ́n. Olùkọ́ òkú tẹ̀ kí ni ìwúlò sọ́mọ́lẹ́ tó ń bẹ̀ lóbi lónìí? Báni sáyà ti ṣe lé o, ní sọ bẹ́ẹ̀ tuntun. Yóò ṣe gbọ́ lé ní ju kí wọ́n sọ pé lágbájá ara. Ọlọ́run bá ti pọ́ ní ìlú rẹ̀ sí wa. Ẹ̀yin ẹ̀rọ olóòrùn ọ̀run wa pa Rómìnà Àlè Bàbá. Ara Àlè Bàbá lẹ́nu yìí. Àmúgbàmú sájọ́, fi hàn fún ìgbàmú nígbà tó ti gbé wọn bẹ́ẹ̀ bíi náà lẹ́bi fún ọba ó ní àtàkùn lúwúrà rọ́jù lá àyẹ̀kúlà ti ẹ̀kọ́ ilé bẹ́ẹ̀ pa ọkùnrin tó bọ́ lọ́wọ́ bá ọlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ tó ní tìrẹ̀ ọ̀rọ̀ kan lọ́wọ́ ilé bẹ́ẹ̀ pa gbogbo ìyá àtúnbí lọ́yìn náà ó ní bí yá ilẹ̀ bàbí yá kù sọ́ọ́dì bàbí yá kù káàdì bá bá ti dé kù ìgbàlẹ̀ ẹ̀kọ́ yá kù bá dùn lẹ́bi fi hàn wọ́n òun náà sọ ẹni oṣù torí pé mẹ́fà kò ní. èèyàn máa ń wájú ọ̀sẹ̀ ìdíjú tẹ́ńṣọ̀n ló bá kú ni kó ló dà wí. torí ẹni tẹ̀ bá ti gbé yẹn sọ méjì ni ẹni tẹ̀ bá fẹ́ pọ̀ ẹ̀ èèyàn gbà pé pàtàkì lóní àdúgbò pàtàkì gbẹ̀gẹ̀ ìbàjẹ́. ìwọ́n tó bá fẹ́ pàtàkì náà kọ́ gbọ́dọ̀ ní ìwà òun fẹ́ẹ̀sì wọn náà fẹ́ẹ́ fi gbójú lọ méjèèjì náà ló rọrùn ọlọ́run ní pílíkà dáàrú àárọ̀ ah, nàìjíríà ti wá èèyàn olúwa ti wá ti wọn àkọsà ẹni tó bára ìyá máa tó rẹ ọlọ́run ọba àwọn tá dé fún àwọn tó fẹ́ méjèèjì ẹni tó fẹ́ pàtàkì tó ti fẹ́ gbogbo ẹni tó fẹ́ pàtàkì tó gbọdọ̀ ní ìrọ̀ dáàbò ìkúrò pé afẹ́ni mọ̀ ọ́ pé lóòótọ́ ìjẹ́ tí wọ́n ń bá a tó dé. wọ́n ní dábò tẹ̀ tẹ̀lé ilé oṣù nígbà tá a jọ àmọ́ sún nígbà yà padà tó mú mi ilé ní yẹn. olóhùn yẹn olóhùn òsì ní sọ́ọ̀bẹ̀ nìyẹn yóò tún pọ̀jù wàhálà rárá ni. ẹgbẹ́ yẹn fẹ́ bá sọ̀rọ̀ lórí owó àkọsáyé. àlọ́ tó bá ti rọrùn tẹ́lifíṣẹ̀ kan àkọ́kọ́ ní kókó bá gbá ṣe kí pírọ́blẹ́mù ti wá ìgbà mi kó báyìí pé ní ìbáṣe ìdè ká dákẹ́lẹ́ àbádákẹ́ bọ́ọ̀lù ohun wàhálà sáàdé ojoojúmọ́ bọ́ọ̀lù fẹ́ pẹ̀lú ẹjọ́ àmọ́ òkè òwò dáadáa ní tó sùn dára tẹ̀ ó lè dé fún mi pé ní yẹ mi ò fẹ́ràn mi ò fẹ́ràn rẹ̀ kí ẹni lórí wọ́n ti gbìyànjú òun lẹ́yìn ní pé ìgbà máa ń fà àwọn èèyàn ìjọ fún wọn kì í kú táwọn á fún táwọn ní àtìrí ìdámẹ́ tí ẹ bá bá kò ní wọná ẹ̀mí ní ìdámẹ́ tí ó ti ní kan kò ní ní ẹ̀ka ẹ̀rọ bá kàmú ní kùbẹ́ bá kò ní ní ẹ̀ka ẹ̀ka àwọn ọ̀sán àti ọmọ tó bá kú ìgbà tó wà láyé lọ. tí ẹ bá ti kú kò sí ẹ̀ka tó ti bá ẹ pé àwọn ọ̀sán àti tó bá kàmú ní kùbẹ́ ìgbèrí rẹ̀ mọ́ọ̀mù bí yà táwọn èèyàn ti pẹ́ sí ilẹ̀ mọ́tò ìtàn ní ikú oúnjẹ ẹgbẹ́sì nìkan ọlọ́wọ́ ìjọba ọ̀pọ̀ ẹlẹ́sìtì ọlọ́wọ́ bá sọ fún wa pé ó tó kó ló fi sí ìka ẹwọ lóògbà ìdìbò sáyé ẹwọ pátápátá àtàtà ṣe ń kọ́ ìdìbò méjì ní wípé ẹni ṣe ìjọba ta kò láàbò tí wọ́n ń ṣe ọ̀fẹ́ kẹ́kẹ́

ẹ rà láàjì tó yára jì ní ń tẹ ẹlẹ́dẹ̀. ẹ ẹ àti kọjọ kọjọ yẹn kọjọ yẹn kò fẹ́ bẹ́ẹ̀ sọ ó lè fẹ́ jẹ́ bàbá àti mi tí ọba ìsinmi sọ yóò palẹ̀ mọ́ ọba ìsinmi sọ yóò palẹ̀ bẹ́ẹ̀ wo èyí ká ká jùlọ ọlọ́kùnrin ní ìṣègùn ṣẹgbọ́n. mo fẹ́kẹ̀ sọ àwọn èèyàn kan àwọn jẹ́ra wọn àwọn jẹ́ bíríkì àwọn ni wọ́n jẹ́ra ní àbíríkì dáwọn èèyàn àwọn làwọn èèyàn ń lọ àbí táwọn olùwọ́jà àná. lọ́dún tá a ti hajj mo bá wà pàdé àwọn sọ̀rọ̀ tó bá ìtàn. wọ́n wá sọ ẹ́ náà bàbá bàbá mi ìpínlẹ̀ àwọn àbọ̀ sọ fún wa. mo ní bàbá ẹni là ń bá ìṣòro náà. àwọn kan jẹ kí wọn mọ̀ ọ́n mọ̀ wọ́n ti bàbá wà bá àkàn tá àwọn orí wọn wá ti gbà wọn mọ̀ ọ́n mọ̀ ibi dẹ́kun náà yẹn mọ̀. òun ni wípé ẹnu ẹnu lè wo lówó ẹtú bá lówó tó bá kọ́ máa ń lọ sí náà tó bá wà lè. yóò wá ní ẹjọ́ àwọn àfáà tó bá gbádùn ìlú fẹ́ kó máa tì mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáà kan máa ń pẹ ìdìbò ṣe ìta sí ẹni tí ó jọmọ láti ṣe torí pé àfáà tó fẹ́ pè jẹ́ ìjẹun tó fẹ́ káwọn ọ̀rẹ́ ọ̀hún náà rí láàfáà bá ọmọ ìwé ọmọ gbéwó ọmọ kọta àfáà ti wí nù àfóun jára bí wà láàfáà ti wí. àmọ́ kò kọ́ yóò ẹ̀fẹ́ inú ọ̀nà ní kọ́sà ló ní ìṣẹ̀tọ́ yìí ràbáwí standard ní ìmọ̀mù tí ń wá àmì ìdíje bí àbùkátà ṣe èyí yóò máa dábàá fún un. Hmm. tó wá ṣe kan lórí àwọn ọ̀sán yóò àti. Pàdé ní àwọn àbáàdà ní àwa ọ̀sọ̀lá àwọn àbáàdà sọ ẹ̀mọ́. Ó ní Yorùbá tó ní làákàyè tó tó bá dé báńkì tán bá dé fọ́ọ̀mù fún báyìí. Yóò ka gbogbo information tó wà sí kọ́mọ̀tì tó lọ́wọ́. Tó bá kà tó fine print fine print àti print wọ́n pè fine print bí àwọn tó ti gbà lọ́yà gbogbo lọ́yà kó tó bá ìlú ẹ̀yin tẹ̀lé láti àìdílé ẹ̀ nígbà bá ìṣẹ̀lẹ̀ ìlú ti tẹ̀lé àbí ẹ̀ pé ìwọ tí ò kẹ̀kẹ́ nípa bí ìyẹn fún kẹta àdúrà náà àdúrà nìkan náà làbá ẹ̀ ẹ̀ ẹ̀ ń sọ̀lá fún ìdílé wa bá a fọ kùránì kájú wọ́n sọ̀rọ̀ kẹta ní o gbogbo nǹkan kálukú ṣe láburú kò fẹ́ ìjẹ. Hmm? Gbọ́kànfẹ́ lásán ni pé gbọ́kànfẹ́ lásán ni pé káà máa fẹ́ràn káwọn àgbà rẹ̀ ìsìláàmù kọkọjá náà tó lè yé. Ìkẹta, ó ní wípé àwọn tó ń dáìbò àwọn kọ́lẹ́tà tó ń dáìbò òfìyàn tó bá wọn ní òfìyàn mọ́dà sílẹ̀ ní Yorùbá. Wọ́n kàwé wọn ní England wọ́n jẹ́ professional ó ní ìlé tí wọ́n ká ìfẹ́ gbé fún wọn lọ́pọ̀lọ́ ní secularity secularity ẹsẹ̀ pé ẹ̀sìn kò fi ìgbé dání ẹsẹ̀ pé ẹ̀sìn kò fi ìgbé dání pé yẹ ẹ bá dé mọ́sálásí kí máa mú ìtọ́jú wà sọ́lẹ̀ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àwọn àmọ́ ẹ má dà sọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì má sọ fẹ́ ìgbé rìbá ọ̀dà má sọ fún mi pé mi ò lè jó ṣé kò ti jẹun ṣé kò ti jẹun má lè sọ ló jẹ bá bẹ ṣe ìyàwó pé mi ò lè ta máa ṣe ìdèkí tójú ayé ìtàkùn bá ta ogun lè tójú sí sí ṣéwọ́n lè tàkùn àlá tó kẹ́ irú àwọn ìgbìmọ̀ múra ẹjọ́ tó bá ṣe ìyàwó ẹ kò ti jẹun tó àkùdá ọ̀hún irú àdáko wò pé gbogbo ṣé ó lè fọ́ mi tó wọ́n lọ́dọ̀ ó lè fi mí lọ sí bóun ṣe ṣe báyìí.

tó bá ti dé bá làákà jẹ nìkan náà làákà bá wálé ó gbọ́dọ̀ sọ. wọn làdé nígbà bá ti sọ̀rọ̀ lórí ìṣe àti ìṣe nídìí ẹ kọ́ lọ́kọ́ sọ àlùkò ìgbìmọ̀ àrò ó gbọ́dọ̀ lọ pẹ̀lú ṣùgbọ́n a kàn wá máa bò láti fi kalẹ̀ lórí ìkọ̀kọ̀ kan fà mọ́ ìlú àwọn ẹ̀ dẹ́ ọlọ́run bá sọ fún wa nínú another thing that's going on in the team. gbogbo everybody ti bá ti ń ṣiṣẹ́ láti ìta rẹ̀. pé àǹtí rẹ̀ nínú ọ̀dọ́ lọ́wọ́. kẹ́mi lè sọ fún yín nítorí àwọn ọba ní ká ti pọ̀ ilé ìsàpá nìkan ní mí. àwọn nǹkan bá wa ń bójútó ẹ̀sìn gbé yẹn jẹ́ dàgbà wọn. pọ̀lú àwọn ìta ìjọba ìlú ìlú. àwọn kan gbọ́dọ̀ ìlú. àwọn kan gbọ́dọ̀ ìlú.

ó gbé tòun ní ọ̀sán lọ ó gbé tó lọ bá yẹn tó gbà bọ́lọ̀ nǹkan kan ò lè wò bọ́lọ̀ ò bá lò ó ti lẹ́yìn. ẹyẹ ti máa wò dáadáa gbogbo àwọn tó ṣe pé wọ́n wọ́n dúró jọ ọba àwọn tá ń náwó tó dọ̀nà lọ́wọ́ àtàkùn ìdílé ọ̀dọ́ lọ́wọ́ ọba ni àwọn tá ń bá lè rí àwọn tá ń bá lè rí ewu àwọn tó ń rà gbogbo àwọn gbogbo àwọn tí wọ́n ti gbogbo àwọn kan ní gbogbo àwọn kan ní ẹ̀yin ó rí pé sábà àmúṣe sìmẹ́ntì irú oore tọ́lọ́wọ́n bá ń ṣe fún ọ yóò pọ̀ tó oore tí wọ́n ní lọ́ka tí bá tẹ̀sán. nítorí báyìí ẹlẹ́yìn fún ẹlẹ́gbàá fún ní dédé kọ́kàlù náà ti dùn ó ṣe dùn. sábà dákọ̀ ọ̀nà tó àgbàdo àti ìbìtẹ̀ ọgbọ́dọ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ bọ̀ ẹ́ káàkiri ló tàbí àdébìtì ò bá ṣe mẹ́rin níbi lọ́yà èyí ti báyìí bọ̀dé kọ olùkọ́ gúdájà àwọn ọmọ sáà gbogbo iṣẹ́ tẹ̀sí. Ìgbà wọn fẹ́ mọ̀ gbọ́. Ṣé òkú mi rà ní ọ̀gbà? Ṣé òkú mi sọ pé oyè ìtàwọn tó ń sọ? Wọ́n ní àbí ẹ̀pàdé káàkiri fẹ́ wọn ní sọ àbí bóyá ní jọ. Pàdé táwọn ó wá àwọn ọkọ̀ ìbáyìí káwọn ọ̀rọ̀ jíjáde kọ́lẹ̀jì ní Àwọn aláàfin lọ báwọn fẹ́ lọ sí lọ́ọ̀tù ní Kánò pé ó bì ní àdájú. Wọ́n láwọn bá bí àwọn bá wù wá. Ilé ìwọ̀ ọmọ ní ìwà yẹn. Táàtì ìwẹ̀ dá lóò náà ti dá ti ṣe. Àwọn níbi táwọn ọ̀nà báwọn fẹ́ ṣe ọdún àwọn fẹ́ ṣe máa dáhùn sáwà ń lọ kéèkì ni wá dájọ́ ó di ọ̀gá adájọ́ ó di ọ̀gá ọba adájọ́ gbogbo lọ́dá pàtó nàìjíríà bọ̀dọ̀ ní padà wá yá kéèkì fẹ́ràn wọ́n wá dà fẹ́ǹsì kàwé kí wá fún wọn ní ìgbésọ̀là wọ́ọ̀dù ìgbésọ̀là wọ́ọ̀dù owó tó bá wá báyìí tó bá ti fún ọ̀rẹ́ mílíọ̀nù ọ̀ bẹ́ẹ̀ náà táwa gbowó yìí lọ́dún náà lọ gbogbo àwọn èèyàn tẹ̀lé àjọ ọlá lọ gbogbo lọ àgbò wọn ní òbò owó ni wọn ta sáńdìlìgbà owó yìí àwọn fẹ́ kọ́ láwọn fún ìfá àwọn ìdílé àwọn bàbá àwọn àtàwọn ìdílé àwọn ìyá àwọn ọmọ wọn báwọn lọ́wọ́ tí wọ́n yà wọ́n lọ owó ti dé o wọ́n mú ìfún wọn fáńdà bọ́lá ọba ti dé dé dé àwọn ti ní dáhùn wọn fáwọn náà dáhùn Sẹ́ẹ̀tì kan tó bá wà lórí tọ́ka dára àti tó mọ̀ tó là ní ìṣẹ̀ tó mọ̀ ṣe bẹ̀rẹ̀ oníkókò ń lọ́lọ́run fẹ́ wáyé. Sẹ́ẹ̀tì bá ti máa bẹ̀ èèyàn ò ní ṣe jàmbá èyí ó sì máa dùn. Ọlọ́run wa sọ fún wa bóyá àjọ bẹ̀rẹ̀ sí na àwọn ẹni tẹ̀lé náà wà. Wọ́n yẹ sẹ́ńdà ní àti ẹni tó bá kọ́ sí bẹ̀rẹ̀ sí nínú yín. Kẹ́ẹ̀sì ni bàbá ìsìn bọ́ọ̀lù ẹ̀rẹ́ ọlọ́run ọba bàbá ọba yá ti lọ́rùn ní ọ̀dù ọlọ́run fún bá wọn jọ ní ìwà tí wọ́n ṣe sí àwọn ọmọ abẹ́rẹ́ kan táwọn jọ fún ìgbésẹ̀ wọn yóò dé kù hùn ọlọ́run bó fẹ́ràn wọn wọ́n yóò fi gbóná àwọn fẹ́ràn. bẹ́ẹ̀ bá wọ̀rọ̀ yìí tó wà nínú ìgbà àti mọ́tò ọ̀dù ìgbẹ́ ìsáàbù ti pé bóyá tó wọ́n fẹ́ràn ọlọ́run lọ́lọ́run ti dùn ọlọ́run kọ́ fẹ́ràn wọn. Hmm? tòṣó òun lọ́wọ́ sì lé ẹ̀kọ́ tó bá ti fi ní bá ti gbà á ó tó a a bá wá tá Islam ẹ̀sìn ọlọ́run ọba tàwọ́tì ìmọ̀ ọlọ́run ọba ẹ̀sìn gbogbo wa ló papọ̀ tẹ́ bá wà wọ gbogbo àwọn ẹ̀sìn pátápá pẹ̀lú lórí bó ṣe wà láti pàfọ́ pẹ̀lú ẹ̀sìn lẹ́yìn àti sọ. ẹ̀yẹ gbogbo àwọn ẹ̀sìn tó ṣe àtàtà pẹ̀lú bá láti fi wá òun láti sọ. kò bẹ́ẹ̀ sì kẹta dájú ní ẹ̀wọ̀n ní ti tí fẹ́ jọra wọn torí pé àtàtà pẹ̀lú ẹ̀yìn bó ṣe wà ní náà la rí ẹ̀. bẹ́ẹ̀ náà wọ àwọn ẹ̀ ó yọra wọn torí pé àtà ń bá pẹ̀gbẹ́ ọ̀dùnkù wa ni. bẹ́ẹ̀ náà wọ hajj ó yọra wọn àtà ń bá pẹ̀gbẹ́. sẹ́ni gbogbo yòókù tẹ̀ ẹ́ pé ó yọra wọn àwọn àtà ń bá pẹ̀gbẹ́. tọ̀bá ọ̀dà bá bá pẹ̀gbẹ́ ọ̀hún àti ká ń yọ wọ́pù omi àti kábàrà ọ̀hún. kì í sọ̀rọ̀ pé ẹ̀ka àwọn yóò máa pín yóò máa pín yóò máa pín. Sábà kò sí dandan yóò fi ṣàlàyé pé táyà lágbájá mú bá ti lọ. Lágbájá mú bá ti lọ. Ṣùgbọ́n ẹ mọ̀jà ní ìdíje o, ẹ dákun sí ọlọ́run. Báàbá ti ti dandan bí àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tó kú báyìí. Ẹ jẹ́ kí ká lóko kí báyìí tó fẹ́ di ìtọ́jú fẹ́ bá òun ìrìnàjò tó fẹ́ di. Tó má ti tó bóyá àǹfààní ti ẹ̀ nìkan ẹ̀yìn àǹfààní ìtàwé ènìyàn nìkan òun lẹ́tí tó gbogbo àwọn tó ní ìfipọ̀ lẹ́tà àlífà pọ̀ ẹ̀ǹbùlàfà pọ̀ àlífà bàbá wa bísọ̀nà àlífà bàbá wa bínàdà àlífà bàbá wa bínàdà àlífà bàbá wa àlífà ti pọ̀. àti nígbà tí ọba rẹ̀ sì ṣe ọ̀nà lè rán wọ̀ kó mọ̀ ọmọ ẹ̀ náà. orí ìbàdíbà kankan ó ti ìbàdíbà kankan ìwọ́n ìwọ̀sọ̀sẹ́tù àdáwà

ẹ̀sọ́ ti yẹn gbà tó ti jọba kí nǹkan ká lọ́ka lọ́ka máa bára wa jà ní orí ilé yẹn láti Islam ẹgbẹ́ ọ̀sán ọba wí anẹ́sọ́lá ọ̀sọ́lá ọ̀sọ́lá ọba fẹ́ẹ́ sọ̀tà fúnra ara rẹ̀ ọlọ́run tó kó yé wa bá nàbí yìí ọlọ́run tó yí ìwé ń kó ayé àti àwùjá báwo èèyàn bá gbèrò láti àwọn àtẹ́jú jẹ àwọn ìwé fàdínà àtúntàkọ̀ọ́ ọlọ́run ọba tó ọ̀ lẹ́bi àìjáde àtàbí

mí ni pé gbogbo mọ́wùkọ́ lè jẹ́ dífẹ́ǹsì náà bá ní. títí ìbá ti ní pé dífẹ́ǹsì ti ọba tó bá gbogbo yẹn fún oṣù fúlàmù. káàkiri ìrí ọ̀rọ̀ wa yẹn pé lágbájá ètò ìbílẹ̀ ètò ìṣètò ìbílẹ̀ ìta kan wò ní pé kí làwọn ẹ̀jẹ̀ ń pè wá. èèyàn jáde ní tẹ̀sídà bọ̀tí wọ́n á pè wá sí ìtàn tọ́lọ́wọ́n ọba yọ ọdún sí àtẹ́ní pàtó ká máa ṣe nǹkan tó lọ́wọ́ ọba yọ ọdún sí i. ká má bàa tẹ̀lé. ẹ olùdámọ̀ ìlọrin. tá a bá dúró nígbò pé èmi bébí ṣe bẹ́ẹ̀ ni èmi náà ni màá dá gbogbo kan láàbò ṣe àmì ìṣe. bàbá àwọn ẹgbẹ́ kan báwọn gbìyànjú pé máa ń bá ọ̀rọ̀ àwọn bá fẹ́ dáadáa iṣẹ́ ìfúnmi èmi náà ló kò tẹ̀sán sí pọ́ìntì bẹ́ẹ̀ bá àlàfẹ́ dá máa wà lálẹ́. báwa máa lè máa olówó báwa máa ṣe lé ìhùn gan. sọ́kòkò mùsùlùmí àwọn bá máa ṣe ní jẹ́ tó. èsì lágbájá dá ìdẹ́lẹ̀ àwọn tó fẹ́ dá ìdẹ́ àwọn tó fẹ́ dá ìdẹ́lẹ̀ ní ilé àwọn mẹ́fà jọ àjẹlá máa ṣe síbẹ̀. ẹ òun náà la bá débi ọ̀rọ̀ yíyí náà. ìyí ìjọba tó alábọ̀ sí ti di ìwà lára ẹ àwọn àwọn àti àti bí ìdí wọn ẹ lọ sí àgbàlá ṣe ìwé mẹ́ta náà sáré bí ẹ bá ti wọ ojú wọn dọ́là tó tá nìkan tó kọ́ gbé yìí dání ẹ̀yìn ẹ̀gbẹ́ bá wọn nípa mi tá ní yẹ́lẹ̀yẹ̀lẹ̀ ò dá ká ní yẹ́lẹ̀yẹ̀lẹ̀ èrò wákàtí máa rà àrùn àdúgbò láti ní. Pétó dà gbogbo àwọn àtàjọ wà ládùúgbò àwọn ìyá láwẹ́jà kò ní ṣe dáadáa ní pé wà lálàájá àwọn àlàlá àlàlá ìyá àdúgbà pé. Tó bá kàwọn tó mà yóò tún kò ládùúgbò jẹ. Àwọn ẹjọ́ tó dájá àdúgbò mi mẹ́ta tó jọ pàdé. Wọ́n tún mara wọn. Lẹ́yìn tó mà tó ní kíkójọ yẹn. Kíkú àti ìrònú lásán lọ tó fi yẹ látàkì ìgbẹ́ náà ó yẹ kó jọ ní ìyí tó yẹ kàtí kó tó lè wá náà fún mi. ó wá kó ní ìlú àná ó wá nà fún mi. ẹ̀rọ bá wọn wá ní kára àlù kàtàrà àlù kan pàdé ẹ̀rọ lè dé ní ẹ̀yìn ìlú. sódà àtọ́kọ̀ láti ìlú tọ̀hún ẹ̀ká ìlú wa bá tó kó kẹ́kẹ́ pàṣẹ wọn kẹ́kẹ́ mọ́ra yín sí. lẹ́yìn di lòun fi ní àwọn nígbà tí ń kírun ilé yàrá àwọn wà nínú ìlànà pé kí n fẹ́ mi ṣíṣe ó ti pín àwọn gbó pé á ah, o lè tún náà wíwá pípọ̀ yẹn orin yẹn orin yẹn pọ̀ ẹ̀jẹ̀ wà lòdì lẹ́sìn wà lòdì bẹ́ẹ̀ ìrun wa ti fẹ́ nínú ìrun júmọ́ àti ìrun dùn ẹ̀ ọ̀rẹ́ ìrun ìrun lẹ́sìn àfọ̀dún tẹ́kù tẹ́tù láti tó wá ní ìràn zóòlù ní mọ́sáàjì tẹ́tù láti tó wá ní túmọ̀ mọ́sáàjì kí ló dé tó sàtọ̀ sáà ní tú láti kẹjá lè kórìí ó yẹ náà náà àlẹ́kùsọ wọ́n ní ẹjọ́ bá tó ń tìlú bá gbogbo àlẹ́ kẹjá òun ni wípé tá a bá wo gbogbo ọkùnrin ṣàmùsùnmí gómìnir bá tó hà tá a wá lọ sí ìgbẹ́lẹ́ hà kọ̀ọ̀kan wípé ló wà lẹ́yìn lọ́sọ̀rọ̀ ó fẹ́ kán pọ̀ táwa pọ̀ nǹkan kí láwa ṣe fún wọn nígbà tó lè fi lẹ́yìn ìlú tára oko wa tára alé wa táwa tó wá lọ ń bọ̀ o táwa ní sọ̀pọ̀ ọ̀nà ibi tá a gbà fọ́ la gbà lọ kí ni fún ẹsẹ̀ àwọn tó dájú wa náà lọ báyìí táwọn tó náà tó rí wa àwọn mùsùlùmí ọlọ́run tó rẹ́gùn ẹ̀ nínú ilé yẹn nítorí ọ̀fẹ́ bá bẹ́ẹ̀ nítorí pé a ní pé yọ̀ọ̀mù wa pé ìjọba ò dá fọ́rọ̀ kọ́ o àìsàn lọ́dọ̀ ni sáré

èmi ò dùn wọ́n ní wọ́n ṣe bídà bẹ́ẹ̀ fún mi fi tú ara wọ́n ní kéde tó ní tó bá fi mú láti sọ̀rọ̀ sọ́kà bá fi mú ẹni bá ń jẹ káyédọ̀ lóbi kó máa jáde lọ́dún ìgbẹ́ lọ́dún mi mà ìyẹn lọ pẹ̀lú bọ́lá ọ̀rẹ́ bá pẹ̀lú yìí ju kí n fi wọn àti ìjọba bá mẹ́ta láti. wọ́n láwọn wọn ṣé ń bí ìgbẹ̀lú àwọn Eh, tí gbogbo àjọ ọkọ̀ wáyé. Eh, ara nǹkan tí ìlànà ti ń tàbí ṣe méjì. Bẹ́ẹ̀ ni ìjọba wà àti pẹ̀pọ̀ lọ. Ìkẹta fẹ́ẹ̀ ló òní pé ìsìláàmù ṣe wípé ìdájọ́ ilé ayé ó jẹ́ kó yàtọ̀ sí ìdájọ́ ọjọ́ àmì àmì. Kí ni mo bí? ọlọ́run ká ti bàbá àmùná ti di àtìgbà mẹ́rin tèmi rí gbọ́. ayé ọ̀gá ju àlè ọlọ́run ké tèmi ni mọ́ ayé ọ̀gá bá ní. bọ̀dé mẹ́tẹ́lẹ́ lè lè ti dájọ́ dájọ́ ọjọ́ àti ìyá náà. bọ̀dé bọ́ọ̀ láti bàbá àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀. àbá olùdájọ́ mùsùlùmí. sábà ti wá pé láti pàṣẹ ẹ ọlọ́run ti sọ́dọ̀ mọ̀tò níbẹ̀. ìwọ yóò ti wúlò ibi tí yóò ti wúlò ní pé yóò dẹ́rù bá ọ̀tá. àwọn náà wọ́n á ti fi nọ́mbà. ẹ wọ́n á ti fi nọ́mbà. tí mo bá bí ni nọ́mbà tá à ń pè ní? a lè gbé ìgbà tí ìyá mi. èyí àti ìyá ọ̀sẹ̀ náà bọ̀ ọ̀rọ̀ láti fi hàn mẹ́rin. èyí láti dá ìrètí ọ̀dà náà mẹ́rin ní tó yẹ nọ́mbà sáàbílẹ̀. olórí yóò tún lo monastic dàpọ̀ àwọn ìṣe yìí bí ó bá kú wọn ó sì fi kan ṣe àwọn mùsùlùmí àwọn fámìlì rẹ̀ wọn ó jogún rẹ̀ ẹ́ wọn ó fẹ́ yàwó olóòfẹ́ yàwó kan ara ní ìyẹn ní wọn. láwọn afẹ́sì náà ẹ̀ ọ̀pọ̀ fúnra ní ẹ̀ ọ̀pẹ̀lá ní láwọn afẹ́sì náà ẹ̀ lọ́wọ́ àwọn níbi tí wàá ti lóyún. Àmọ́ táwọn fẹ́ ṣe níbi pé afẹ́fẹ́ ṣe ìdílé new society out of Muslim society Muslim community. Ẹ táwọn wá dé tẹ̀sán àwa ní mẹ́ta lọ. Bá a jẹ́ àwọn ọmọ ìlú ti bá àwọn èlò. Ẹ̀jẹ̀ àwọn àgbẹ̀ òdìgbà tí gbogbo èèyàn bá tó dàbí bí jẹ ká tó jẹ mùsùlùmí. Òdìgbà tí gbogbo ìlú àkúrò rẹ̀. Kò ní ìgbà tí wọ́n bá gbọ́dọ̀ àti mùsùlùmí ilẹ̀ fọ́nà tó lò wọ́n á fi. Wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ ìgbẹ́ ìgbà. Bẹ́ẹ̀ ni ìgbà. Àti sọ́lá lọ. Àlájú lọ sí ogun. Àti ìgbọ́dọ̀ àti ìgbà. Wọ́n wá lóko. Àlájú wa sọ fẹ́ẹ̀ sọ́lá àǹfààní rẹ̀ pé lágbájá. Àlájú ó ń kú ìbátan lágbájá yìí ó wà mí ara ìgbà ọmọ náà wọn ò ní ẹ̀rẹ́ mú un ọmọ náà ló wá sí àná ó sì jagun jagun jagun jagun kó pa ọkùnrin ní tó pọ̀ lọ. ẹ̀yìn ló lè bá ní sùn láti ẹ̀yìn tó lọ́wọ́ náà o. Òun lọ́wọ́ òun náà láti ní jẹ́jẹ́ ọ̀sẹ̀ sí i. Àti wọ́n wá sí i. Sọ́wọ́ ọmọ náà, àdébìlọ́mọ. Ah. nígbà tó wá yá ẹni yìí wá padà sọ fún àlùfáà ah, ah, pé ẹni yóò fún àwọn kìnìún tó pọ̀ lọ àwọn kan wọn wá dá lọ́gbẹ́ wọn bá àwọn náà kò wá lè ní ìṣòro wa para rẹ̀. àlùfáà wá ní títí láàmú wà náà ó sọ pé láyé ẹ̀gbọ́n ẹ̀ jáde ẹ̀dá pé ìlànà ọ̀rọ̀ lọ́kùnrin ẹ̀ka òní wà lóde náà fi gbà tó lọ́wọ́ bá àti wà. wà ìnà lọ lẹ́yìn ayé yorùbá rẹ̀ tí yorùbá tó lè pa àti. ọlọ́wọ́ bá lè ràn èyí lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó dẹ́kun. ọlọ́wọ́ bá máa rìn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó jẹ́ kò kí. ọlọ́wọ́ lò ó láti nàgbélé òun náà wá lè tán. ó pé lálájà òfin ọmọ ọjọ́ ti náà bọ̀. ara tábà ti gbọ́ ọ yé báwọn a máa pera wa náà a máa kọ̀rẹ́ tara gbá nípa àwọn èèyàn. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ló ti yọ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi ló ti yọ kéèkì tí wọ́n fà nílò ìlú ọ̀rọ̀ ìdáàbò. Ṣé ẹ bá mi tó dá kéèkì yẹn? Ṣé ìtumọ̀ bá lè fi dá? Ọlọ́pàá. Ó lè fọ́n mu kí ló dúró bẹ̀. Ó sì gbọ́ ọmọ rẹ̀ obìnrin. Ọmọ yìí wọ̀ dáàbò kò Ìgbà tó bẹ́ẹ̀ wọ ọdún sún kò sínú bá ní. Ah! Ọlọ́pàá Ṣé ìgbà tó ń bọ̀ ọ́? lẹ́yìn láyé tó lẹ́. òun dá wà láàyè. tó bẹ́ẹ̀ lọ́nà ọ̀la. èèyàn lè tún fáàjẹ àwọn tó ti gbọ́dọ̀ ìwádìí àti ìmọ̀ pé إن الله لا يؤيد هذا الشيء بأقوال لا خلاق له ọlọ́run ọba lè rìn sí ìṣẹ̀dá àwọn ìṣọ̀tọ̀ tó ti ṣe é fún ẹgbẹ́ àṣìṣà àmọ́ òun nílò tó. tó tá a bá ti mọ̀ ẹ̀yẹ́ yẹn ní táwọn ò mọ̀ ṣe ẹgbẹ́ ká lu kọ́ńtẹ́ẹ̀tì àbúrò màálù wàdà ìfúnká ìṣàfihàn ìdí àbí ìyọ̀lẹ́ ẹ̀ ṣùgbọ́n àdìgbà wọn. a gbọ́ àwọn èèyàn lé níbi ìta wọn ti ní problem a ti àfúnṣe ìta náà bá kọ ìdúró ìfẹ́. ẹ̀rọ ìfẹ́ mẹ́ta wọn ti fi lọ́wọ́ tẹ̀lé. wọ́n lẹ́yìn nípa amójútó ọ̀rọ̀ bá bá wọ́n ní gba àwọn mùsùlùmí tó ṣe pélé tí wọ́n wà sí sílé ẹ̀rí ìdẹ́gbẹ̀rọ̀ ti fi ṣe ìwà ẹ̀kún òfin jìnnà lẹ́yìn gbọ́dọ̀ lọ́wọ́ tóun bá ti wá sọ́tàn òun yóò wá pẹ̀lú ẹ̀dá níta bá ti lọ sí ẹ̀yìn lẹ́sẹ̀ ìlú àtàwọn akọ́ńtà òní náà ní sáà. báwo lè ṣe é nù tó ṣe fẹ́ nígbà tó táwọn àmì lọ jẹ́ yóò wá lẹ́yìn ìwà yóò fẹ́ kà ju ẹ̀rí àbá. kìí sọ̀rọ̀ wípé sọ pé ìwé ẹ̀họ́ palẹ̀ mọ́ ẹ palẹ̀ mọ́ bẹ́ẹ̀ bọ̀ wò. dáwà tó ti là un la pensión. Si la da plata, la magnitud del delito, àmọ́ báyìí láti fi á hmm? sì báwo yẹn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Àti pòtíṣà tí àwọn èèyàn ti wọ́n. Á gba àwọn ẹ̀sìn àwọn èèyàn Torí pé ìsìláàmù kẹ́rù ti ní sáwọ̀ yìí inú tó lápìlídà tó ní amọ̀lùnú bẹ́ẹ̀ náà ló tún jẹ́ ẹ̀sìn àwùjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tún jẹ́ ẹ̀sìn àwùjọ. òun lẹ́ẹ̀kì rí wípé láti pa ní títà lára ọ̀sán lánà ọ̀sán bẹ́ẹ̀ náà wọn ti rí ó wà láti pa ní títà lára ọ̀sán lẹ́yìn ẹ̀dọ̀kọ́ nígbà tó ń gbẹ̀rù tàbí wọ́n gbé láti láà máa máa ẹ mú ojú púpọ̀ ọtí ọtí ọtí ọtí wọ́n bá ti mú wá mú nà wọ́n mú wá mú nà ọwọ́ àdìgbà tó mú wá ẹnì kan wá máa lànà rẹ̀ pé ah, á láti lára ọ̀rọ̀ láti rẹ̀ mà á fẹ́ràn máa dúró dàbí ọ́ wọ́n ní wọ́n ti tẹ̀lé sára lọ. sọ̀rọ̀ pé ní òwúrọ̀ bàbá yìí tó tọ́ ibi tí bọ́ ní ti ọ̀nà àbẹ́mi ńlá tẹ́lá àbúrò ẹ máa ń lànà rẹ̀ ọwọ́ láì máa àti ìgbé tí mo mà ní pé bó ti wà kò ṣe é kò bá ọwọ́ rọ̀. Àdéhùn ọ̀nà ó fẹ́ràn ọlọ́ àti. Ṣé ìbá sáré mi ló sọ lásìkò ìwà ìyàwó lébi nígbà nìkan bá lè máa mu tí ká ló fẹ́ràn ọlọ́ àti. Bàbá mi kọ́là kọ́là fẹ́ sùn. Tẹ́lẹ̀ ìbá sáré mi tó sàn ọmọ orí ìwà láti ó tọ́ mi lọ́dún nù. bẹ́ẹ̀ ọba ti kó ní sàn orí wà láti. nígbà tó wàá ṣe pé iṣẹ́ eré wọ́n máa ń ní nǹkan tí àwọn èèyàn gbọ́dọ̀ sí kí wọ́n sì máa ń lò òun sáà lè tà ká tí ó bá lórí sílẹ̀. ara ní ipa tìtì ní láàrin àwọn àbá òun ní báwọn tó yẹ kí jẹ́ àbá àbá tí wọ́n fẹ́ dé. àgbákòrò ní nípa àgbákò tẹ́gbọ́ àwọn tí ò jẹ́ kí wọ́n jẹ́ àbá àbá àti wọ́n fẹ́ jẹ́ wá tó gbé àbá fún yẹn. àbá ni ogun ìwò yẹn kò náà ti fẹ́ táàbù sí i. ó ní gbogbo ogun ó dàbí àwọn fúlàbù yẹn nígbà wọn ní mẹ́ta àkókò àná ayọ̀dà báyìí ni o. torí lẹ́bi já àbá ó ọ̀rọ̀ kọ́ńtẹ́ǹtì àárín ìyìn àtọ́lọ́hùn òun làkọ́kọ́ o fún àárín ìwà àtàkùn ìyẹn o. àárín ìyìn àtọ́lọ́hùn àbá ló láìpẹ́ ìfọlọ́kọ́ lọ wá gbé òun àwọn èèyàn lè wà gáídẹ́ẹ̀dì rẹ̀ tó ń wọ̀ náà olùgbéṣẹ́ ní gbogbo iṣẹ́ táyé ti bàjẹ́ bàjẹ́ pẹ́ ẹwà àwọn tọ́lọ́wọ́n bá ń lò sáwà sílẹ̀ ìṣúgbàmù ilé ṣe àfáàmù gbá máa ẹ̀sìn pẹ́ẹ́kú owó tí wọ́n bá ná ni tí táwọn ti máa bá àwọn ẹ̀sìn ẹ̀sìn pọ̀ sí fún mọ́lá owó fún lára tí wọ́n tó fẹ́ súnmọ́ lọ àgbà àdúgbò máa ẹ̀sìn bọ́sù òun máa láyè sọ sí ẹ̀ ẹnì kan wájú ẹni tí ń fami sí mọ́sálásí tóun yìí tàpá ẹ̀sọ́ bíi yóò ti sọ fáwọn èèyàn tó mọ̀ nǹkan sí mọ́sálásí. ẹni tí ń jẹ́ káàárẹ̀ ìfẹsẹ̀ bá fún ẹ̀sọ́ bíi yóò ti sọ. ẹni tó ṣe pé ìṣiṣẹ́ bá ṣe fẹ́ ṣe wà ní ìṣúra bá ṣe mọ́dá lé kéwòn ìrọ̀dá sílẹ̀ ọ̀rọ̀ bá alágbájá rò òun rí tẹ́ ṣe láì má sọ fẹ́ nìkan àwọn táwọn já àbá àtọ́ńtọ́ lẹ́yìn ìwé iṣẹ́ wọn rí àti wọ́ wà bẹ́ẹ̀ lẹ́yìn tó fẹ́ kó àti bẹ́ẹ̀ lẹ́yìn tó fẹ́ kó àti bẹ́ẹ̀ lẹ́yìn tó náwó. Náà tó kí nàgọ́ ẹ̀kọ́ tẹ̀ fi dá àpá. And nígbà tí wọ́n ti ní ẹlòmíì bẹ́ẹ̀ kò ní lé a azul ní pé gbogbo èèyàn tí bàtà ti ṣe súnà náà ni ó lẹ́bàá máa azul ó ṣe kó lẹ́yìn ìgbọ́n mi sílẹ̀ ẹlòmíì bí ọ̀dà àwọn òbí ẹ̀ ló ti ẹlòmíì bẹ báyìí náà ló máa ti bẹ̀rẹ̀ ní súnà òun náà ti kó dàgbé ibẹ̀ tó máa ń ṣe wọ́n ti ń tura náà ló ti bẹ̀rẹ̀ ó ti gbà wọn nígbà tó wọ́n ti sọ pàápàá ní kọ́ tẹ́lẹ̀ àwọn tó sábẹ́ tó ti máa ń ṣe báyìí tẹ̀sán wá ààrẹ nígbà tó jáde jáde dé ìgbà ó lóore tí ẹ̀ náà ti tó pọ̀ o. àwọn táàbì ìgbéru jáde ìdá àti náà pè é wọ́n ní táwọn fẹ́ fi achieve the democratization of information. ẹ ẹ fẹ́ náà ìtumọ̀ ẹ̀ wọ́n ti dé kẹ́nìkan kan má ní láńsẹ́ǹsì pé kó má tẹ̀ ń tọ̀ pé ó gbọ́dọ̀ kàn kán báyìí bó tó wà wọ̀ lórí sọ. jẹ́rìí hmm? tó fún àwọn ọ̀sán àti tẹ̀gbọ́n pé pé ẹ̀ tó bá wù mí màá ṣe ẹ̀ tó bá wù mí màá yàn tẹ́lẹ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ sẹ́fẹ́ ọ̀rọ̀ kẹ́mẹ́tẹ́ sẹ́fẹ́ ọ̀gbẹ́ lábájá tó wọ́n sọ̀rọ̀ ló bẹ́tà fún wọ́n ti fún un láyé wọn náà bá ti gbé dátà nìkan náà ló ní ìlú alẹ́ ìgbà bá ti jẹ́ pé o dàbí náà rọrùn fún ìlú láti fún yàn olúwa bu ọ̀gbẹ́ ẹni máa ẹ̀ ẹ̀ يا علماء الدين يا ملح البلاد ẹ̀yin àfẹ́ǹsì ẹ̀yin ní iyọ̀ ìlú iyọ̀. kíláàsì yọ ẹ̀ àwọn ètò kan ṣe tí wọ́n ní àfẹ́ǹsì ní ìbàjẹ́ ẹ̀sìn iyọ̀ dáàbò. àbí máa yẹ sí òye mẹ́lẹ̀ máa yẹ sí òye mẹ́lẹ̀ is as the main important. Bí ìjọba bàjẹ́ ń kọ́, bí ìjọba bàjẹ́, ìlú nípa àtọ́wọ̀ ǹjẹ́ wá nìkan táwọn bá ti mọ̀. Omi tó orí tẹ́ mú ká tọ́ níbi ìdìbò ìdílé ọ̀ma. Kìí ṣe sẹ́ni kò sọ pé kò káwọn èèyàn bá tó bá lọ ọ̀pọ̀ ọ̀hún kan ṣe. Títọ́ nìkan lọ́wọ́ àwọn ọmọ òkú ọ̀gbọ́n. Ah, báyìí ni wọn ò lè sọ fún ọ pé o gbọ́dọ̀ fún ìyà fún tó jẹ jùlọ lọ́dọ̀ lọ wọn ò sọ fún gbọ́dọ̀ rí ìyà fún tó jẹ jùlọ lọ́dọ̀ lọ ẹ a tẹ̀rọ àwọn ọ̀rọ̀ náà ga jù àti kékeré yìí ẹ lọ bá náà fi ara fún ọ̀rọ̀ náà bínú sí i àyè ẹ̀kọ́ ni ọ̀rọ̀ náà bínú sí i kí ló dé tọ́lọ́ fún ọ ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún tó rọ́pọ̀ ta ló wá tó tẹ̀lé àwọn àwọn bàbá rí níbi ìta àtọ́rọ̀ àwọn ará kò sẹ́kọ̀ọ́ kankan bẹ́ẹ̀ kò sẹ́kọ̀ọ́ kankan bẹ́ẹ̀ jẹ́ káwọn àbá ti máa ń pè lórí gálẹ́rì lórí gálẹ́rì ti pé káwọn àbá ìgbéra wọn lọ́wọ́ àwọn tó ń ta àbá lọ́wọ́ báwọn ni wọ́n máa kàn tó wọn wọ́n fẹ́ kí ìdì wọn. àwọn òbí àti àwọn tó fẹ́ kí ìdì níjọba ọ̀dà wọn lóhùn láti wà fún lóhùn wọ́n ti ṣe ọlọ́run ó yẹn tọ́ ọlọ́run kò fọlá kò yẹ kí ọlọ́run kò fún wa ṣe àwọn ìta bá rí sọ́ọ̀bẹ̀ síta gbà ọlọ́run kò fún wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́rẹ̀ bá ń tẹ̀lé ọlọ́run sọ. Ẹ àwọn bàbá wa wọn náà kí a ṣe àwọn bẹ́ẹ̀ ọlọ́run kàlẹ́ ìfọ̀lẹ́ bá wọn tún lè gbé sí pé ẹ̀bá mi kò lérè òbí tẹ́ bá dá sí tó ń kalẹ̀ kó dáadáa yìí tó ẹ bá kú sí ìpínlẹ̀ ọ̀hún sàmójútó fún yìí sàmójútó bá wa náà bẹ́ẹ̀ sọ lórí àti gbogbo àwọn ọ̀nà náà náà sàmójútó àwọn náà ṣe ìdílé ẹ̀dá kòtò ọlọ́run Islam ẹ̀sìn ọlọ́run ọ̀wà ni àpọ́nlé ló jẹ́ fún wa ibi tó ń ká lóògùn àbá nígbè náà ṣe fún wa ṣe yẹn ti kú gbọ́dọ̀ ìwà ìwọ̀n ìjọba ti kó bá ẹ̀kọ́ sí ọlá mẹ́sẹ̀ Salam.